gbogbo wa bí àdọ̀ṣẹ́ aláwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. you are not serious. <laughs> yeah, mo ti sọ tẹ́lẹ̀ náà ẹ jẹ́ ká pàdé ní firehorn hotel ẹ jẹ́ àpàdé bẹ́ẹ̀ lálẹ́ ah. <laughs> lọ sí ibodè yẹn o gbọ́ nǹkan tó sọ ní tán ni alẹ́ òní àyàtọ̀ ti dájí òní ṣe é kájọ máa yáta yáyó ó bà yóò ya égbè <laughs> máa pẹ́ létà jàre máa pẹ́ létà jàre ta ló wà ń bẹ̀ náà. <laughs> Oh. Good morning. Sorry, Jerry. I'm oh. done with the document. You are done with the document. Isade, Isade. Do you know you're beautiful? <laughs> Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Isade, let me tell you something. I am the boss here. Eh? Oh, Toba morning gbogbo nǹkan tí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ò ní waste time lórí ẹ nítorí opportunity ńlá ló jẹ́ fún ẹ kò sí nǹkan tó fẹ́ ní complaint tọwọ́ ẹ ò lè tó kò sí nǹkan tó fẹ́ ṣe tó ò ní ṣe kò sí nǹkan tó béèrè lọ́wọ́ mi tí mi ò ní ṣe fún ẹ so why tó ṣẹ̀ṣẹ̀ fi wá ń retí kí n ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé èmi gangan lọ̀gá tó lè ṣe púpọ̀ nǹkan tó fẹ́ fún ẹ. Hm? kò sí nǹkan méjì tí mo fi ń ṣe gbogbo ilé ìjù pé mo nífẹ̀ẹ́ lọ mo mọ̀ wọ́n ti má rè wọ́n táyé ṣerú ẹ̀ tó ti yẹ gbà ẹ̀ẹ̀kan péré náà ni sọ́ọ̀rì pé mo sọ bẹ́ẹ̀ ọmọ kan fẹ́ fà láti aṣọ ẹ̀ pé kì í ṣe pé ọmọ fẹ́ tẹ̀ bá síbẹ̀ àbí pé bí a máa dẹ́ láàmú after thirty ti ṣe ìtọ́ kò sí nǹkan kan méjì bẹ́ẹ̀ bóyá ń sìn ẹ̀kún ni three point ni wọ́n mi náà ni kò yẹ ìwọ ní tírì èmi ní tírì àjọ ń fa tírì mọ́ra wa lọ́wọ́ hmm? kò dẹ̀ sí nǹkan kan tó máa béèrè lọ́wọ́ mi láti gbà yẹn lọ kàn máa control life mi lọ bó bá ṣe wọ̀n ẹni that is it. mo tún ẹ má bínú o mo ti sọ fún yín several times pé mo lè ṣe olówó àkáǹtì wo ni mo fẹ́ kàn yẹn sí. <laughs> mo dẹ̀ fẹ́ kẹ́ kẹ́rí mi gẹ́gẹ́ bí àbúrò ní ìjọsìn ìjọ mo bẹ̀ ẹ́ ní kò lọ́wọ́ treat me like your sister please mi ò fẹ́ kí gbogbo èrò burúkú and kó máa wá sí yín lọ́kàn ẹ ah. jọ̀ọ́ ẹ jọ̀ọ́ next month I'm fún me married. My queen, nine years and ah, látìgbà tí mo ti marry ọkùnrin kankan báyìí kò fi àyà gun àyà mi látìgbà tí mo ti marry lẹ́yìn ọkọ mi nìkan ṣo mo dẹ̀ ti bá ọlọ́run mi dámájẹ̀mú pé kò sẹ́nibọ̀dì tó máa gorí mi àfọkọ mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ i'm sorry i'm married please. <laughs> ó ṣe mí bọ̀ bọ́ ò tẹ́lẹ̀ni téèyàn bá nífẹ̀ẹ́ sí kò bàjá ológẹ̀ ń rèrò kèrò tí n bá rèrò kèrò kọ́ńpìnì yóò ní dúró èrò dáadáa lọ́gá èèyàn máa ń royà sọ pé èrò dáadáa sọ pé èrò dáadáa sórí pé wọ́n ló sọ pé èrò dáadáa ń sìn tó mọ̀ pé nǹkan dáadáa ni bọ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ díẹ̀ tó kù lọ fún ẹ congratulations happy wedding anniversary mo jẹ́ kí n sọ kíní kan fún ẹ ayé ìṣerú ẹ ọkọ ẹ ò sí bí. ọkọ mi kì í ṣe ìrọ̀rùn sí. àárín èmi àti ẹ ló wà òun mọ nǹkan tọkọ ń ṣe níbi tó wà gbọ́n nǹkan tí mo sọ ẹ kan ṣó ni mo pe o kódà tó bá jẹ́ bí ìlú fẹ́ dọ́gì ni wà á kàn di bí mímọ́ ni kò yẹ ibi tó bá ti fẹ́ sí láti máa ṣe ẹnu wí ẹ̀ tó bá ti mọ ẹ̀kan náà ni kò dẹ̀ control life mi ló ti yẹ ń sìn. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. No, like it. No, like it. no very rí I don't like it. Ah. Fakafiki, fakafiki. Mole goke, mole so. O ṣì máa rí mi fín. Èmi. Èmi tó yìí máa ní mo bàjẹ́. O tẹ̀ ní wo èjì wa kàn ní o bàjẹ́ nígbà tí kílé bá wọ ẹ lára tán. ṣayẹ kò ní lédi tó ṣẹ̀bẹ̀ yẹn ṣe pẹ̀lú mo rí tó ń jáde ní ọ́fíìsì ọ̀gá sí mhm. kí ló máa ṣe lóde ìwọ bó ṣe múra òun ló ti zẹ ẹni tó ń bọ̀ wá sọ fèsì àwa múra wípé ilé aṣẹ́wó lòun rọ ṣé wò ó take note ni. láòyì kí ló ṣẹlẹ̀ kí ló ṣe nǹkan tí lédi yẹn wọ̀n sàn anytime tó bá ti rí lédi ara màmá kún ara ẹ̀ màmá gbóná kí ló ṣẹlẹ̀ ah, ah. ó jẹ́ jọ̀wọ́ nǹkan tó ń ṣe ẹ́ ká lè mọ̀ bí ìwọ náà ní interest ni o. Ah, definitely o wa ok o wa obvious now o wa alright now ẹjọ́ ẹ̀rẹ̀ kan ṣe bí mi mọ̀ ń fọ̀rọ̀ lọ wọ́n wo bí wo bí má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o èmi ò sí lára yín o count me out mi ò tiẹ̀ mi ò sí lára yín rárá lọ́fíìsì yìí ṣé wàá ó kẹṣà. èmi ò mọ o ṣùgbọ́n mo ṣàmù ẹ pé gbogbo àlọ́gà ń fọ́ lẹ́nu. whatever. ó máa tó fún gbogbo mi tí ìmọ̀ kankan a jẹ ìbẹ̀rẹ̀ lọ́fíìsì. rọra jẹ́jẹ́ àyè bá jẹ́jẹ́ o. ọ̀rẹ́ mi nǹkan kan mà ni mo ń rò bí a ṣe jókòó tí mo wò lọ sàá tó ń wò mí ah, eh, mo ń ronú investment kan ni tó dẹ̀ máa mú profit gidi wá ó dẹ̀ tún máa dín unemployment kù ní society wa ìyẹn ni mo ṣáà ń ronú ẹ̀ pé kí ni mo lè ṣe àti bí pé báwo la ṣe lè ṣe. Hmm? ṣé mo pé ìwọ náà ló máa ń gbé ọpọlọ sílẹ̀ tá a fi máa ń tako àwọn businesses ta ni. <coughs> Eh, let me hear it. Um, ọ̀kan lára àwọn Nollywood actors yìí ni mo pàdé somewhere. Ah. èmi àti ẹ wá sọ̀rọ̀ at length a hmm. sọ̀rọ̀ nípa báwo náà ṣe máa ń produce àwọn movies wọn then èyí tó bá dá ń bẹ̀ èyí tó lè wọ international market hmm. a ṣáà sọ̀rọ̀ at length gan-an mo wá rí i pé good business ni business wọn yẹn but wọ́n wà very unfortunate wípé government ò assist wọn hmm. eh, government ò tí ì mọ̀ wípé ó yẹ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ níbẹ̀ yìí. wọn mọ̀ kó wà profitable. wọn ò mọ̀ wọn ò mọ̀ wọn ò dẹ̀ tí ì rẹni sọ ah. lèmi ṣe wá ń ronú báwo ni mo ṣe lè invest sí. Hmm, well well well that, that, that's a very good one but ọ̀rẹ́ bí èlò là ń sọ̀rọ̀ nígbà tí èmi àti actor yẹn ń sọ̀rọ̀ hmm? mo ṣàrí pé à ń sọ̀rọ̀ like um, bíi hundred to one fifty million hmm. ó máa hmm. produce good movies um, mo tẹ̀ wá rí i pé tí wọ́n bá produce ẹ̀ tán so wọ́n lè rí more than five hundred ah five hundred ibẹ̀ lèmi náà triple nìyẹn ìwọ náà rí bẹ́ẹ̀ ibẹ̀ lèmi náà ti wá rí i pé ah business gidi lélẹ́yìí o tọ̀ pébi tí a bá dẹ̀ kó bí hundred and fifty million wọ̀ èrò wọ́ọ̀dù máa gbọ́ mo máa gbọ́ yẹn ni mo ló ṣáà ń dà mí lórí wípé kí náà lè ṣe. ẹ kò dẹ̀ lórí o it's a very good one nǹkan tó máa ṣe rèé tọ́mọ mi bá dé màá ní kó kọ proposal lórí ẹ̀ hmm. kó jẹ́ jẹ́ kí n mọ outcome nínú. kò tí ì débẹ̀ yẹn gbogbo ohun tí mo ń sọ fún yín mo ń try láti jẹ́ kó mọ̀ pé èmi ti fẹ́ invest lórí ọ̀rọ̀ yìí so oh. kì í ṣe pé mo pè é sí oh. mo kàn fẹ́ oh. kó gbọ́ already eh, eh, ọmọ mi náà ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ okay o ah. ti ń ṣiṣẹ́ lórí ẹ̀. mi ò mọ mo rò pé òun sọ pé lórí àkàhà jọ no no problems ó mọ ti ṣẹlẹ̀ ìwọ ṣe tí profit bá ti wà mẹ́ tí mo rí pé o ṣe dáadáa mẹ́ owó wọlé náà dẹ̀ invest àbí yẹn kọ́. ẹni tí mo ṣe sọ fún ẹ nìyẹn. very good. ẹni tí mo ṣe sọ fún ẹ ìwọ kò sí problem. Uh, that is that mo fẹ́ ran ẹlẹ́tì nǹkan kan lórí prince ọmọ èmi ò mọ tó ń ṣe lórí ọ̀rọ̀ ìgbéyàwó àbí kò fẹ́ yàwó mọ́. ó gbogbo fẹ́ fẹ́ yàwó in fact the last time tí mo bá sọ ṣe ló ní kí n yọ kí n fóun ní time fún ẹni time fún kí ni kì í jẹ́ kó n parí àwọn courses tó ń ṣe yẹn lọ́wọ́ tó bá ti parí ẹ̀ òun àti ìyàwó òun. àwọn ọmọ báwọn ṣe máa plan fún marriage and all the rest of it nǹkan owó báyìí pé well okay because ó mọ ọmọ ẹ alágídí ni tá a bá fi sílẹ̀ kó ṣe èyí tó wà lọ́kàn ẹ̀ yẹn hmm. ìyẹn kàn máa dààmú ara ẹ̀ yẹn nílẹ̀ zero mind ẹ̀ ni pé ok má fi ẹlẹ̀ mo ṣáwọn pé tó bá yá ẹ̀ fúnra yín lóyún ẹ jọ lẹ́yìn tó bá dẹ̀ ti lóyún tán kí ló tó kù. ká ṣègbéyàwó fún wọn lóyún. kíákíá yes. Eh, kan ṣàtẹ̀tẹ̀ kára mu kan ṣe tó exactly. because um, tá a bá fi sílẹ̀ lówó rẹ gbé. bẹ́ẹ̀ni. mo sọ àwọn ọkùnrin wọn ti ń dààmú ọmọ mi jù wọ́n pọ̀ tó mọ̀ pé tó bá dẹ̀ ti hó kù síbì kan wọn ò ní lè yọ lẹ́nu mọ́. ìwọ náà ṣàrọ̀ ọmọ ẹ bó ṣe ó nà àwọn obìnrin wọn ò ní jẹ́ ó gbádùn bẹ́ẹ̀ náà bá ti wọ́n bá ti kó o ti níyàwó wọ́n á dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Ah, no ah o mọ̀ kó fáìn. ìwọ náà ló fi jọ o. wo lọ́run irú kí wàá ní mo gbà lọ́wọ́ ọ̀gá mi mo fi ṣe báyìí nítorí ọlọ́run. Ah, ah. ṣé àwa wo wo ọ̀nà láti fi bá mi lò pọ̀. wọ́n fi obìnrin ṣe máa yẹn ni. níbi iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí ò ti pé oṣù mẹ́fà. ẹ̀kọ́ sí mi tí mo débi iṣẹ́ tí mo ti jù mú nǹkan tí mo lè ṣe o. Ah, ah, ṣé máa yìí fẹ́ lé mi nílé ọkọ mi? ọlọ́run ṣàánú mi dẹ̀gbọ́rò mi pé obìnrin tí ò bá gbà fún ibi iṣẹ́ yẹn ó máa ń sàkàn ni. kí ni mo lè ṣe o ẹlẹ́dàá mi kọ́ mi mọ̀ ṣe o. ah o ṣe máa dà báwo ló ń jẹ tó ń ṣe. ó máa ready in few minutes ma. fast fast. you go be fast about that o oh, please daddy is hungry. Mm. <laughs> hello Oh, ọ parí Into tún kọ́ sí. Hey, Ẹkúlẹ̀. How are you? <laughs> That's my prince. Báwo ni ṣe? Oh, thank God. mommy. how far? Mọ́mí kí ló ṣẹlẹ̀ náà? Mo ń kíyìn ẹ̀dá mi lóhùn sí ẹ̀dẹ̀ tó fún mi lójú bákanbákan. Kí ló dé? Mo ń bínú sí ẹ̀ ah. Ìyá ọmọ gbọ́dọ̀ bínú sọ́mọ. Kí ló ṣẹlẹ̀? I don't know. She asked to explain herself. Ah, I don't know. She didn't tell me anything about it. ọ̀rọ̀ tí tẹ bá sọ yẹn ń ṣọ̀rọ̀ ta gbangba ọ̀rọ̀ àárín èmi àti ẹni tọ́lọ́rọ̀ tó bá yẹ ká sọ níyẹ̀wò èèyàn ò ní sọ ní gbangba a máa sọ létà ìwọ ṣáà lọ bọṣọ kí dí ọlá fún ẹ lóúnjẹ. a máa lọ sọ. Diola, Diola ṣe oúnjẹ fún ẹ. I have good news for you. Okay, I'll come and hear it. Mo ṣe wọ̀ pé ọ̀rọ̀ ta ni kí bàbá má gbọ́, bàbá ló máa parí ẹ̀. Èmi náà lè máa ìkó wá bá. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn oṣù ọ̀rọ̀ tí bàbá máa parí. Ẹ ṣáàfẹ́ mọ̀dé abájọ ni. Ṣèyíta àtẹ̀jẹ́ sọ fún mi kí bá yín dá sí i. Nígbà oúnjẹ ọ̀rọ̀ yìí. Ká fọ̀rọ̀ ká fọgbọ́n àgbà gbé. Ẹ fọgbọ́n àgbà sílẹ̀, ẹ jẹ́ káwọn afọgbọ́n ọmọdé ká fi to. Okay, mo bá yín dé wọn. Ẹ ṣáàfẹ́. Eh, hmm àwa tọ́lọ́run fi rán àwa tá a lò. àyà tó yọ níjọ́ kan ṣoṣo oníkọ̀ọ̀kan òun lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ṣìgìdì alámọ̀ ọmọ ara rẹ̀ ó ní kán gbé ojú sínú òjò pápá tó yá ní tó ń yá kìdí. ń bẹ̀ sọ́nù lẹ́sìn ò dá mi lóhùn ó dẹ̀ tún wá sí ìgbà ó dẹ̀ fi mí lẹ́nu lẹ́sọ̀ dábẹ́ kí ló ṣẹlẹ̀ náà ṣé mo sọ fún ẹ pé nǹkan kan ń ṣe mí ni mo sọ fún ẹ pé nǹkan ń For the past ten years ni mo ti kàwé tán tí mo dẹ̀ serve mi ò ríṣẹ́ fi ṣe mo tún ka masters mo ní masters mi lọ́wọ́ mi ò ríṣẹ́ tí mo jù náà màá ló máa tọrọ nǹkan lọ́wọ́ kálẹ̀ lówó jẹun àti wọn náà tí ìbá aṣọ ọlọ́run àtọ́lá ẹ̀ ilé ìbámasì ṣé àtàrà síbẹ̀ ìbámasì how long will I be living on people and you who ti sú mi. and have I ever complained to you? kọ́ tí ẹ ro inú ọjọ́ kan tí mo ever fi sìnrìngún fún ẹ rí why are you like this? èmi ò fẹ́ torí kò lè máa fún mi lówó no mi ò dẹ̀ fẹ́ torí material things mo fẹ́ ẹ nítorí pé mo nífẹ̀ẹ́ and i love you just the way you are so kí ló ń bọ́dà rẹ fún ná tell me ẹ wọ́n ọmọkùnrin yìí ó jẹ́ fọkàn ara ẹ balẹ̀ fọkàn ara ẹ balẹ̀ o ò rí wàhálà o má fọ ara ẹ má fa wàhálà tó bá bẹ̀ sí ronú sí tó di nǹkan mélòó lọ sí ẹ lára kan. i'm sorry darling ara nǹkan tí mo rò owó ilé ìsìn tó ti expire landlord máa bẹ̀rẹ̀. agbára ọlọ́run ká ṣùgbọ́n tọ́nu sọ olúwa ni èmi yóò ṣàánú fún àwọn tí mo máa ṣàánú fún a ò bá lára àwọn tọ́lọ́ máa ṣàánú fún ìwọ pàápàá ọlọ́run máa ṣàánú fún ẹ láìpẹ́ láì jẹ́ náà. ẹ ṣé o tó lóògùn mọ. ṣé màá lọ sẹ́yìn ìwé pẹ̀lú pẹ̀lú mú tó wà yìí. tètè lè wá sọ́wọ́ ilé lọ bí a máa fi. I'll just I'll just mo mọ̀ mọ̀ jẹ́ kí dáàdì ẹ̀ jáde kó tó di pé mo fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí prince ò ń ṣẹ̀ mí o ò ń ṣẹ̀ mí gan tí bá dẹ̀ bínú sí ẹ àrẹ àkọ́. kí ló ń yẹtọ yẹn kí ló ṣẹlẹ̀ báyìí sí. kí ni ò ṣẹlẹ̀ kí ni ò ṣẹlẹ̀ kí ló dé ìwọ nìkan ni ah, ṣé o lè mara dúró ni tó bá rí wípé o ní ìdí obìnrin ṣé bó o níyàwó àfẹ́sọ́nà àbí o pé kò dé lóhùn ni. wọ́n ní mi ò understand èyí torí mo ti promise yín pé mi ò ní ṣe gbogbo rádaràda yẹn mọ́ so mi wàá mọ bí kílẹ̀ tún rí báyìí sìn. kí ni mi ò rí bí sáadé tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ o mọ̀ pé tú mi ló ṣe gbàdọ́dọ̀ ẹ̀ kí ló dé tó ń tẹ́tì láì fọmọ lọ́mọ o ò dé fọmọ lẹ̀ o ò dé jáwọ́ kò nú àpò tí dá mi lákaná bí Sádé yìí ọmọ tí mo mọ̀ dáadáa ni ìyàwó ilé ni mo mọ̀ yẹ́ mo mọ̀ bàbá ẹ̀ kódà mo mọ̀ ọkọ ẹ̀ tó gbé sílé gan pàápàá kí ló wá dé kí ló ṣẹlẹ̀ gangan kí ni wàhálẹ̀ mọ́mú ẹ̀yin náà ti ṣẹ̀ mí o. kí ni mo ṣe fún ẹ. tèmi náà bá dẹ̀ bínú kò sí nǹkan kan tí máa ṣe kò yé yín. ohun bá ṣe ni kò sọ. ohun tẹ́ ṣe fún mi ni pé o trust me dọ́wọ́ mo ti sọ̀rọ̀ mi fún yín náà mi ti mi ti mo ti sọ fún yín ẹ wò ẹ wò dẹ̀ gbà mí gbọ́ nìyẹn kí ló fà á kí ló fẹ́ fọmọ yẹn ṣe bisade àbí kí ló ń porúkọ ẹ irú ọmọ yẹn mo ń dánwò ní nàáhùn ibi mo ń test ẹ wò ni mo fi lọ́wọ́ kí n lè mọ irú ọmọ tó jẹ́ ni pé bo ni mọ́ mi mo kú ti ń bí léèrè náà pé bọ́lẹ̀ ti rí ọmọ yìí ṣáà má wọ́rì ọmọ èèyàn mi ni ọmọ èèyàn mi ni mo fẹ́ test ẹ wò gangan pé ọmọ irú ọmọ wo ló jẹ́ mo dẹ̀ gbé yẹ̀ wò ó dẹ̀ pass ìdánwò mi mo dẹ̀ fún ní result ẹ̀ ó ti tán ìbọ̀lẹ̀ tí wàá rí ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ wá ń put up gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí sí. jọ nígbà tó ṣe exam fún mm-hmm. tó dánwò nísìn mm. jọ kọ mi tóun náà bá gbára lẹ̀ tó gbà fún ẹ. ọlọ́run má jẹ́ rí bi òsín tó máa ṣẹlẹ̀. gbára lẹ̀ fún tani ẹ̀yin ríbi tí olùkọ́ tó ti ń bá akẹ́kọ̀ọ́ lájọṣepọ̀ ah. ọ̀gá mà ní yín ah ọ̀gá mà ni mí níbi iṣẹ́ màá wá mú ọmọọṣẹ́ mi màá máa kì í má bẹ̀ ah. ọlọ́run má jẹ́ kí èmi rí ibi èmi dánwò lásán ni o èsì mo mọ̀ ẹ́ ní kí ni ẹ o. mo mọ̀ ẹ́ dáadáa ṣé bẹ́ẹ̀ mi mo bí ẹ mhm. mo mọ ohun tó lè ṣe yàtọ̀ sí tí ò lè ṣe ah! ìwọ ṣáàjọ nítorí ọlọ́run má dojú tì mí ṣùgbọ́n pọ́lọ̀ tá à ń sọ yìí bàbá ẹ̀ ò gbọ́dọ̀ gbọ́ kò gbọ́dọ̀ gbọ́ o má dojú tì mí ṣó ti gbọ́ ṣó ti tán so gbogbo drama tẹ́ ń ṣe ń sìn torí Bisade lẹ ṣe ń ṣe. ṣé kò tó torí. ọkàn ti wá mọ́ o hmm. àwọn òṣìṣẹ́ kú ṣe o hmm. àkàndọ́mọ wo ni adé ti gbé jùlẹ̀. ìkọ̀kan náà àti mìíràn fẹ́ bá yín sọ. ń gbọ́. jọ́ hmm? lè máa ṣe bẹ̀bẹ̀ yín ìbúlẹ̀ lẹ́yìn fẹ́ ṣe. ayi tí wọn bá ní sí ọgbọ ọ̀rọ̀ tó bá wà yí ọ̀rọ̀ tó mọ lágbára ni oògùn owó ló fẹ́ náà pè báwọn tó ti rọ dáadáa kó tó wá sọ́dọ̀ mi. dáadáa mo fẹ́ ṣe oògùn owó hmm? mo ti rẹ́dì. ẹ sọ oògùn owó ọmọ gbọ́dọ̀ tẹsẹ̀ kan bodò tán kó tó sọ pọ́n lẹ́yìn fà á kánú ọmọ gbọ́dọ̀ mú ọ lẹ́sẹ̀ bọ́ bá tẹsẹ̀ bomi. ọmọdé yìí rò dáadáa o oníjọ́ tó ọmọdé ọba múlẹ̀ níjọ́ náà ní mọ́jọ́ tí ọba dalẹ̀ kò ní rántí èmi tó sì ń wò yìí igbó ọ̀dájú ni wọ́n ti lọ fi mí sáwọ́ inú àjálẹ̀ ni wọ́n ti bá mi ṣètùtù rẹ̀ àbá ọ̀gbọ́n dákun ọ̀gbọ́dọ̀ tẹsẹ̀ kan bodò tán kó o tún ní kànú mú o. bàbá ṣé bẹ́ẹ̀ náà lè sọ pé ibi tó bá le báyìí náà máa ń bá ọmọ ọkùnrin bàbá mo fẹ́ ṣoògùn owó yìí torí wípé mo ti jẹ ìyá ìyá jẹ mí ẹ bá wo bí mo ṣe rí yìí o pípa ń lé wa èmi gbogbo máa ń tóbi báyìí èmi ni mi ti tóbi torí pé mi lówó ẹlẹ́ǹkejì bàbá mo kàwé mo kàwé níbi tó láàmì mi ò ríṣẹ́ fi ṣe wá sọ pé mo fẹ́ ṣògùn owó ńsìn ẹ̀ ń gbé ẹ jẹ́ ń bí ní ìbéèrè kan mo ní kí mo ní kí n ṣe tèmi kó dání mi ò kọ̀ kí n ṣògùn owó yìí láàárọ̀ kí n kú lálẹ́ ẹ dúró ṣé yẹn ò pè ju kí n kàn wá lọ hàǹgì ara mi pé kí ni mo para mi lọ. má sọ bẹ́ẹ̀ mọ́ ibi tó wà yìí àṣẹ bẹ́ẹ̀ àyín o ọdọ̀ àwọn ìyá mi àjẹ́ àwọn ajímọ̀jẹ̀ nǹkan tó lè gun ẹyẹ sápòyò àlọ́ nìmọ̀gàlè sápòyò ogun àfijọ́ ni wọ́n tí wọ́n jẹ́ ní gbangba oko àwọn ògbólógbò ẹyẹ ajẹ fún ọmọ ènìyàn mọ́ bíi ẹ má jẹ ti fún tẹ̀dọ́ tiẹ̀ náà olóòfẹ́ sóògùn owó ọmọ ẹ̀ ń tọ́ wá bá ní èsèbà lèmi tí wọn gbọ́dọ̀ bá wọn jẹran ẹtù bẹ́ẹ̀ sì lòkò ní mi wọn gbọ́dọ̀ jẹran ọmọdò òkò gbẹmí lẹ wọn àbátẹ ní wa ohun tí mo bá wá bí ju torí ẹni lọ tọba wá jẹ bẹ́ẹ̀ lónìí ògúndógún ló mo ti bá wọn jẹ yín àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá wọn bù jẹ níbẹ̀. ìgbà àdá ni wọ́n fi gbómi fún mi eégún lé ń bẹ lápò ọ̀tún àwọn abọ̀rìṣà lẹ́bẹ̀ lápò òsì wọ́n wá pa kí ni bó tó ṣe tí àwọn wọn fẹ́ jẹ́ ń jọba igúnnugún ayé o ẹ̀yin dá gbé ẹbọ ọba rẹ̀ kọ̀ọ̀lú ọ̀run tẹ́ dúró tẹ́ rẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín. bó ti ń ebe aráyé bẹ́ẹ̀ ni ó máa wèrò ọ̀run olóńgbò dúdú dọ́kì ní àná yẹ baba eh, eh, bàbá ṣé o eléyìí nìkan ni ṣó ti tán. Ah, ah. kò tí ì tán o ibi tọ́rọ̀ rẹ wá kù sí báyìí nísìnyí torí igbá kan ni wọ́n gbé fún ọ igbá tí wọ́n gbé fún ọ yìí ọ wà wábi tí wọ́n bá sin òkú sí ibojì òkú ọ wà gbégbá lọ́bẹ̀ láago kan òru ọ wúre sí títí dago méjì ó tẹnu tíjọ́ méjì ó fi pé níjọ́ tó bá ti wá péjọ́ keje ló ti gbọ́ obìnrin kóbìnrin tó ọbẹ̀ ti lè fojú kànjọ́ náà ọ bá lájọṣepọ̀ gbọ́. Hmm? kí n lọ wá bẹ́rẹ̀ ibi tí wọ́n bá ti sùnkú sí. òkú àgbàlagbà ni kì í ṣe tọmọdé o. kì kí n dẹ̀ wá bẹ̀ fún one hour péré. fódìdí ọjọ́ méje. ìjọ méje péré. Mm. kí ló tún kù lẹ́yìn yẹn. Ah, ìwọ fi yóò lẹ̀ ah, ìwọ fi yóò lẹ̀. kíkọ gbó wa. o ti tọ́. tí n bá ní kí n tún fún ọ ní wọ́ọ̀rì nǹkan tí ń dẹ́rù bá kọ́ ni. nǹkan mo fa ìgbà wo ni kí wọ́n á gbà kí ni gbà yìí. Ah, mo ṣe ń lọ pàdé àwọn láwọn láwọn náà yìí. èmi nìkan ni lọ́dún ìjọ mẹ́rin la fẹ́ lọ rèé sípà ọdẹ àmọ́ n ò ní dọ́ lágara torí iṣẹ́ rẹ̀ yìí n ò ní lọ lọ́la wọ́n bá ti di dédé àsìkò yìí lọ́la mọ̀ bọ̀ wá bá mi. lérọ̀lẹ́ ọ̀la tí n bá dẹ̀ ráyè mo lè ti wà bí látàrọ. ìrọ̀lẹ́ ni ọmọ bọ̀ torí ní tí mo fẹ́ rìn yàgbé dé méjì àyè àtọ̀run mo ti fẹ́ lọ gbọ́ gbà wá lọ́dọ̀ àwọn ìyá mi àjẹ. ẹ ṣe gan sa ojú ò ní tiẹ̀ sa ẹ ṣe sa. àmọ́ ọmọkùnrin yìí ó ní kíní kan owó ni wọ́n ń pè tí wọ́n bá polówó méjì nínú tí wọ́n bá karúkọ rẹ̀ mọ́ padà fún wọ́n jẹ padà fún wọ́n jẹ bí o ṣe kí n máa lọ sá <laughs> má tó lọ kó o dó. ó ti bínú. èmi ni mo sọ pé kó ń bá mi pè é. mo rí iṣẹ́ ọwọ́ ẹ̀ ó kàn mí lára ó dé tì mí ó lọ fẹjọ́ mi sùn lọ́dọ̀ mọ́ mi nílé àbí. bọ́tà mi ò. má wọrọ láti ọ̀rọ̀ mi ò ní anything against ẹ pẹ̀lú nǹkan tó lọ ṣe mi ò bá ìjà mi ò bínú. mo kàn fẹ́ bẹ́ẹ̀ pé kó má bínú ni gbogbo nǹkan tí mo ti sọ fún má bínú mo dẹ̀ promise ẹ pé mi ò lè nígbà sọ̀rọ̀ ẹ sí mọ́. mọ́mì ti jẹ́ kí n mọ̀ ó dẹ̀ ti yé mi irú ẹ̀ ò dẹ̀ lè ṣọmọ lọ́wọ́ mi náà so I'm sorry. rárá oh, sọ̀rọ̀ èmi yẹ kí n bẹ̀ yín pé kẹ́ má bínú ẹ jù sáà ẹ má bínú I'm so sorry. no má bẹ̀mí mọ́ má bẹ̀mí fọkẹ́ni má ṣiṣẹ́ lọ kò sí wàhálà kò sí problem èmi ti mọ nǹkan tí mi ò mọ̀ kò tí wọ̀ mọ̀kẹ́ <coughs> lómi àjẹkù yẹ ti a máa máa gbọ́n sí lójoojúmọ́. ìyá mi jáde láti wo eré látọ̀dọ̀ thank you so much I appreciate you you. welcome. No, no, no, no. Ṣó gbàgbé pé board meeting pẹ̀lú àwọn japanese ó ìwà ńlẹ̀. Ẹ mo rántí. Ah, wọ́n dẹ̀ ti sọ wípé àwọn ò fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ Abẹ́òkúta làwọn ti fẹ́ ṣe bí ìmọ̀ nǹkan tí wọ́n rí. Wow, that's great. Oh, that's ah. a great one. Uh, uh, Abẹ́òkúta wà òkè àbí àgbẹ̀tẹ̀ mọ̀ kó wà òkè dáadáa o <laughs> tí mo ṣe sọ eléyìí ni wípé ṣe mọ̀ kó wà nínú list àwa tá a lọ mhm. bóyá kó lọ sọ fọ́kọ ẹ̀ kó jẹ́ kó mọ̀ pé o fẹ́ lọ sábẹ́òkúta o máa travel kó o lẹ́kọ̀ọ́ nítorí iṣẹ́ tó bá ní kó lọ tó bá dẹ̀ ní kó má lọ àmẹ́lòmíì. ẹlòmíì bìtì bá wò. ìwọ ni ká mú àbí. bẹ́ẹ̀ ni sà. ah okay ok. ṣé mo pé travel hours máa yọ ń bẹ̀rù ara ẹ̀ náà nìyẹn èmi á lọ o. sùwàlà no problem so still still ti ní ìdí kó sọ fún ọkọ ẹ kó sọ fún o sọ fún wàá ṣá lọ àlọ. àdúrà mi lórí ọ̀gá mi nítorí pé gbogbo èrò ẹ̀ ó ti di asán ní orí mi nítorí pé ó ti sọ gbogbo èrò ẹ̀ dasán lórí mi olúwa ó ṣe mo dá gbogbo ìwà àti ọlá padà sọ́dọ̀ yìí nítorí pé tó bá ní gbogbo plan kankan tó bá kì olúwa ẹ máa sọ di asán ọlọ́run nítorí pé ẹ máa gbà fún mi nítorí pé tó bá kọ̀ tí ò bá gbọ́ ẹ̀yin ọlọ́run ẹ máa gbéṣẹ́ ńlá lè lọ́wọ́ nítorí pé ẹ tóbi ẹ wà ní pàtí agbára nítorí pé ẹ wà ní ìhà tèmi nítorí pé ẹ gbọ́ tèmi ọlọ́run tó bá ní any other place. láti bá mi ní àjọṣepọ̀ ọlọ́run gbéṣẹ́ ńlá lè lọ́wọ́ olúwa gbéṣẹ́ ńlá lè lọ́wọ́ olúwa gbéṣẹ́ ńlá lè lọ́wọ́. yes um, olúwa ṣe mi. yes daddy. mi o ma gbúrò ọkọ àfẹ́sọ́nà ẹlẹ́jọ́ mẹ́ta yìí àbíjọ́ wo ni ẹ ti rẹ́ra gbẹ̀yìn. dádì kí ló dé tẹ̀ ń um, ah, very unlike you tó jẹ́ pé wàá ti sọ fún mi pé ah, ọ̀dọ̀ fiance mi mo ti ń bọ̀ o èmi àtọkọ mi sọ yìí èmi àtọkọ mi sọ bí a sọ this and that mo á rí i pé ò bá mi sọ nǹkan kan lẹ́jọ́ mẹ́ta yìí ni mo ṣe ń rò pé ṣé kò sí wàhálà daddy, oh wà òkè nítorí mm-hmm. tiẹ̀ náà ni mo ṣe ń jáde lọ and eh, mo rí pé ó busy lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo dẹ̀ decide pé kí n má bọ́dẹ̀ since tẹ́ pé ẹ ti sọ fún mi pé kí n má máa lé ọkùnrin kiri kí n má máa choke too much and all that nǹkan tó sọ fún mi nìyẹn pé kí n fílẹ̀ kó wà láyé tiẹ̀ ó bá ti pè. ṣé fún mi hmm. ṣé dádì ẹ ló sọ yẹn fún ẹ wo má wọn lóhùn o eh. ah! ó nídìí láti ṣọ́ ọkọ ẹ ọkùnrin ò ṣe filẹ̀ ah, lọ́mọkùnrin tó dúró déédéé báyìí wo tóun bá decide láti má pe obìnrin obìnrin gan ò ní jẹ́ ó gbádùn wọ́n á pè é hmm. so o nídìí láti plug ẹyin ojú ẹ méjèèjì kó plug ẹ mọ́ lára kù. ok mọ́mi mo ti gbọ́ ah, but èmi trust ọkọ tẹ̀lé mo trust ẹ mo mọ nǹkan tó lè ṣe but tẹ bá ti sọ bẹ́ẹ̀ àwa nǹkan ṣe sí. Eh, ibi tí wọn náà wàá bọ̀rọ̀ lọ eh, kò ṣẹ̀ṣẹ̀ ní kéèyàn trust ọkọ ẹ̀ ó dá kọ́kọ́ ẹ̀ náà trust ẹ̀ àmọ́ ohun tí màmá yẹn náà sọ ọ̀rọ̀ wà mẹ́. ṣe sọ ẹsẹ̀ ìgbà ẹsẹ̀. ọ̀rẹ́ ìdájọ́ mọ́mí máa rí ilé táyé dèké. kí á fún dalè. má pẹ́ ṣá ẹ̀yin obìnrin. oyè aṣekágbó ń jẹ yín sí dájú. ọ̀rọ̀ ti ya fò gànà. ó ti fò ó ti fò ó ti fò ó ti fò. ẹsẹ̀ tèwò. wọ́n kọ́ ni mò bá sọ̀rọ̀ ṣé wọ́n kọ́ ni mo bá sọ gbélé tó ń tàbí ọ̀sán látàrọ̀. ẹ̀bùn prince kí ni kò fẹ́ kí n ṣe fún ẹ wọ́n tí mo ṣe fún ẹ. bí ti báwo ni. no tell me kò síjọ́ kan báyìí tó pè mí tí mi ò kí ń dẹ lóhùn even kí n wà pẹ̀lú ọkọ àfẹ́sọ́nà mi máa make sure pé gbogbo ọ̀nà mo fi rí ẹ kí ló ti wá treat mi báyìí náà. èmi understand ọ̀ wípé a pọ̀ lọ́wọ́ ẹ̀ quite right, but mo feel pé mo deserve some respect pé gbàgbà fẹ́ gbà ẹ̀ ṣiṣẹ́ ń bè a ṣe mistake tó pọ̀ certificate tó mú wá síbi ó dà pé kò kò ṣòro gíga pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ yóò lọ́pọ̀lọ́ torí nǹkan tí mo bí ọ̀tọ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ kò jọ bí ẹni tó lọ sí school rárá yes na mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ò dá mi lóò kọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ history fún mi mi ní kò pàdé mi lóòótẹ́ lánàá o wàá bá mi lóòótẹ́ o wàá débí ìsìn o o o débí láàárọ̀ ìwò fún mi latitude. mi ò ṣe é fẹ́ latitude mi ò ṣe ní fún latitude náà. jọ sọ nǹkan tí mo fi deserve yẹn lọ́wọ́. oh really tó o mọ nǹkan tó ṣe. sọ fún mi náà. owó tí mo béèrè lọ́wọ́ láti last week pé mo ní ìdó gently nǹkan mo béèrè owó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí yí mi báyìí is that even fair. yeso yeso yeso jẹ́ kí n respect ẹ fọláòye má sọ fún mi pé torí owó ló ṣe ń ṣe gbogbo rádàrá tó ń ṣe. of course mo ní mo ní ìdòwò urgently o ò dẹ̀ fún mi. nítorí owó ló ṣe ń ṣe léyìí jọ èlò lówó àwọn gangan èló ni owó yẹn náà. mo sọ pé mo ní two hundred thousand. Ah, ọlá oyè ó lè ní ẹ ó lè ní ẹ ó lè má ní two one nínú accounting but phd ló ní nínú olè gíga ó lè ní ẹ ó yìí wà lórí fóònù mi ó tó send sí mi ní hundred thousand naira ìgbà wo ló di two hundred kí ló dé kí ló dé kí ló lè mọ ètò yẹn kí ló ṣe náà kí ló ṣe gangan náà dandan ni kò dẹ̀ ṣe bí wọ́n ṣe sọ pé gbogbo àwọn obìnrin tó kù máa ń ṣe tán máa ń sọ wípé owó lobìnrin mọ̀ ṣé wọn náà dẹ̀ gbọ́dọ̀ mówó tó bá jẹ́ pé o fẹ́ ṣe bí gbogbo àwọn obìnrin tó kù ṣe máa ṣe náà ni no problem hundred thousand naira ló tẹ́lẹ̀ ó dẹ̀ ní two hundred thousand naira ni màá sọ di three hundred thousand màá dẹ̀ transfer ẹsẹ̀ kó tó di kókó olùṣẹ́ lé ní ìyẹn kan. Oh. oh baby thank you. you know i love you so much mm. right. Hmm, ṣọwárí nǹkan tí màá sáyé ṣe fún ẹsẹ̀ i wan do something for you right here now. o ti yé mi sùn mi sùn mi sùn o ti yé mi sùn àkókò oh síbi tá a ti ṣe ṣọtí ẹ̀ ó ti yé mi mo má ṣe ní tẹ̀ báyìí mo láwọn tí mo fẹ́ attend sí níta please jọ. no no mo ní mi tètè mo fẹ́ ṣe mo ah. wo wo wo wo ọlá oyè ọlá oyè mo ní mi ọlá oyè mo ní mi. <laughs> wá ayé ẹ fẹ́ balẹ̀ are you alright and then what is the meaning of all this so o kò wọ́n ọ́fíìsì wa láì kọlẹ̀ kí ni ẹni ṣe náà. i'm sorry sir. sorry for what. Get up! Wẹ́bí wẹ́bí wẹ́bí wẹ́bí wẹ́bí ìjọ tó bá tún gbìyànjú rẹ̀ tó wọnú ọ́fíìsì mi tó kọlẹ̀ kì í ṣe pé ṣe máa bọ́ lọ́wọ́ ẹ̀ nìkan nǹkan máa ṣe é. Kí ni mo sọ wípé máa ṣe é? Nǹkan nǹkan. Ìwọ nìkan kọ́ nìkan máa ṣe o àti ìwọ àtàwọn ẹbí ẹ̀ nìkan máa ṣe láti síta. I'm sorry sir. Get out! Kí ló fẹ́ tọ́ ojú àrífúnra dáadáa? Kí ni tí wọ́n gbọ́ náà? o kàn dé wọnú ọ́fíìsì o kàn dé kó tó di kó wọlé àbírú àwọn ọmọ aládàáda òṣùwò ni ó kàn bẹ̀rẹ̀ sí ní lọ wọṣọ rádaràda tí ò gbogbo ọlọ́run mu ó wò wá sínú ọ́fíìsì ó lọ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀. Maybe you can you imagine? Oṣù ló ṣe. It's Imagine wàá fẹ́rẹ̀ wé. Kí ló ń bẹ̀rẹ̀ tó ń ṣe? kí ló ti mi lè jẹ́ kí ìyàwó ọ̀gá wọlé. àti pàápàá kí ló máa ń ṣe ọ̀gá náà bẹ́ẹ̀ yẹn tó máa ṣe rubbish nínú ọ́fíìsì it's not fair. Ah. kí lẹ tí ì rí ṣe bẹ́ẹ̀ ń ṣẹ̀dí ni àwọn tí ó ti mọ́ àwa lára àti pé ṣe fẹ́ máa fọ́ọ̀mù fún wọn ni ṣe bí kàtígórì kan náà gbogbo wa wọ̀ ọ̀bẹ fẹ́ sọ fún mi pé tí ì rìn rí. Are you alright? Are you crazy? ṣé wàá okay? Emi ò sí lára yín o look at me very well i am married i mean a responsible married woman jọ Emi ò bá yín ṣe gbogbo pálapàla yẹn get that into your skull èṣù èṣù ni ẹ ah, ah. èṣù ni ẹ ẹ ṣé wọ́n sọ pé òun nǹkan tó ń ṣẹlẹ̀ lókè bẹ́ẹ̀ yẹn. ẹ jọ ẹ má bínú o kí lẹ ní pé ó ṣẹlẹ̀ ní ọ́fíìsì yín náà. kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ sá ọ̀gá máa tó àtẹ̀ ẹ̀sẹ̀ yín yẹ sá. ṣáà yóò tún parọ́ tún parọ́ kò sí kankan tó ṣẹlẹ̀ ní ọ́fíìsì èṣù ni èṣù tó gbé ní èèyàn yẹn onírà ni. ọ̀gbìn mi ọlọ́run mi ìṣì wọ́n dáhùn dúró. Oh, oh, my baby. Sweetheart. Ah, kí ló ṣẹlẹ̀ náà? ó sọ fún mi pé òun ọ̀rẹ́. Hm? mo ṣe máa sọ fún ẹ ṣé ìwọ tí mi ò tí ì rí láti òdìrí last week ṣó béèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe ṣe gbogbo nǹkan tí mò ń ṣe o ò béèrè o ò wá mi o ò pè mí o dẹ̀ mọ̀ pé weekend nìkan ni mo máa ń ráyè i'm always busy from monday to fridays o wá sọ fún mi pé mi ò pè kí tó máa bọ̀ máa pè é. sorry baby ìwọ náà mọ̀ pé kì í ṣe wà ní àwọn iṣẹ́ tó wà lọ́wọ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo dẹ̀ ní mítìn pẹ̀lú àwọn òyìnbó mi ní last weekend yìí. Hm exactly so mi ìdẹ̀lẹ̀ ní kókó wá bá mi níbẹ̀ wọ́n tún ṣẹlẹ̀ ní ṣàmà bínú sí mi ẹ dárí jì mí. sọ kókó tó dípò wọlé ebi ń pa mí gan ni mi ìmọ̀ bóyá ebi ń pa wọ́ mo mọ̀ pé ṣé ká lọ fún lunch àbí. Mm. ẹ̀rọ oúnjẹ yìí náà mm. ẹ já lọ lunch mọ́ àtẹ̀lé. ṣé ká lọ. Okay, cause sí Um, we fẹ́ mú one or two things in bẹ́ẹ̀ bí o kí ni mo tiẹ̀ fẹ́ mu náà ọmọ kan tèmi rò ni máa nìṣó nídìí mọ́tò máa bá ẹ̀ sìn máa nìṣó nu mọ́tò ẹ̀ kẹ́mi máa nìṣó nínú mọ́tò hmm. tí mo jàjà rí eléyìí kí tún fi ẹ̀lẹ̀ kí tún mọ̀ta sọ́rí nǹkan tó bá fẹ́ mú kọ́. Eh, máa dúró máa dúró ẹ eh, tí mo tún jàjà wá nílé mi o tún fẹ́ ní kí n sọ máa dúró àti máa máa ṣáájú. ok there's a problem eh, ok uh, kí n bẹ́ẹ̀ má tẹ̀sí gbàgbé nǹkan kan máa lẹ́kọ̀ọ́ bá mi mú láti ṣé ti ẹ̀ sí. mo sọ̀rọ̀ ìnáwó mi ò ní yẹ hmm. <laughs> ok <laughs> ok. Okay, later. Eh, ma'am, ma'am, ma'am, later. What's the movie? What's the movie? ọ̀rẹ́ o wọ́n mọ̀ pé mo sọ fún ọ mo níbi tán bá ti ń jẹun bí ikun bí ikun ẹnìkan gbọ́dọ̀ ha kẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀yàn bá ha kẹlẹ̀ bẹ́ẹ̀ bí tán bá ti ń jẹun bí ikun bí ikun akọ ọ̀dà ló ń tọ̀hún béèrè fún igbó ọ̀hún rèé o ìgbà ayé ni torí mo ti dégbò olúkórógbòjó igúnnugún gbogbo wọn ni wọ́n pa lórí mo sì dégbò onígbàjámọ̀ àkàlàmọ̀ gbogbo wọn ni wọ́n jọ gẹ́gẹ́ lọ́rùn iná jókòó orísọ tí lórúkọ sí adam sí àgbègbè nù gbòfin gbòsèlú lórúkọ sí oníṣègùn àti òròfò láńgbáláńgbá lórúkọ àwọn àyàmí ẹlẹ́yẹ àwọn ẹlẹ́yẹ tó ró mọ̀gàmọ̀gà ẹyẹ mọ̀gàmọ̀gà tó ró ó yá dasọ̀bò dasọ̀bò dasọ̀bò dasọ̀bò dasọ̀bò ẹ ẹ má gbàgbé ní tí mo sọ fún ọ o. ẹ gbàgbé aago kan òru olóògbé lọ aago méjì òru ló sì kú omi ẹ o sì gbọ́dọ̀ mọ wúre. ọjọ́ méje. bẹ́ẹ̀ni níjọ́ tó bá péjọ méje wo obìnrin tó bá fojú kan láàárọ̀ ọjọ́ náà kọ kọlù sórí tó bá ti kọlù iná ti ràn wọn wá kọ ọmọ tí ọ̀tọ̀ mi wú. tó ti gbọ́ mọ́ sí lò. ẹ bàbá mo fẹ́ tọrọ kọ́ ṣẹ́yìn bá mi wá bóyá bíi politin kì í àbí lálọ́ kì í gbé kìíní. ní bó mo ní bó ṣe lọ rẹ̀ ẹ̀rọ wà fúnra mi. ní òkèèrè sábíà sábíà gbogbo wa bí a dọ̀ṣẹ́ o. aláwọ̀ òṣùwọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òtún yìí sáró òtún yìí sáró. àti jẹ́lẹ́dẹ̀ yorùbá yorùbá yorùbá yorùbá àti sọ́wọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kẹ́ni ó tán àsọ̀rọ̀ àwọn. tóyó níjọ́ kan ṣoṣo ó ní kọ́kọ́ òun lẹ́yìn ọ̀kankan ṣìgìdì alámọ̀ ọmọ ara rẹ̀ ó ní kán gbé òun jù sínú òjò pápá tí ń ya nítọ́ ń ya kìdìrì orí gangan ò lè dá dúró ìmọ̀ràn ẹni ló ń fi ni lọ́kàn balẹ̀ àṣejù bàbá àṣetẹ́. ọ̀rọ̀ mi ni ò kíyè sábíà kò kíyè sábíà ó dọ́ṣẹ́ o. aláwọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún yí sáró. àti jẹ́lẹ́dẹ̀ yùngbà yùngbà yùngbà yùngbà yùngbà yùngbà. kéré kéré pàmpà para lóróró. ilé tí inú ẹ dùn yìí ṣó jẹ tẹ́tẹ́ ni. Ah! èyí tí mo jẹ́ ju tẹ́tẹ́ lọ owó ti dé owó tó ń dẹ́rù gbòòṣì owó ti dé. Ah, ah. so tẹ ti rí iṣẹ́ ló sọ fún mi. mo ti rí iṣẹ́ tó ń tán ìṣẹ́ hmm. owó tó jẹ́ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ṣé bó mo ní ṣọ̀rọ̀ tí n bá ti fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ kó bọ́ sí mi tẹ́ sọ síta tó ti bá sọ síta kó bọ́ sí mi. in fact èmi ni inú mi dùn jù olúwa ṣeun á ah, ọlọ́run mo dúpẹ́ o kí ni mo ní dúpẹ́ fún tó bá wà òkè òun ló pè mí because mo fẹ́ kó máa rí ṣe nínú owó nínú ọlá kó máa bọ́ nínú owó that's my own joy yes ah ọlọ́run dúpẹ́ o lè máa wo ọ̀rọ̀ business tèmi àtẹ̀jọ́ sọ wípé tó bá ti rówó díẹ̀ kó máa fi ṣe nǹkan díẹ̀ díẹ̀ pé bóyá òun yàn àti multiply òun mú kó wá fún ẹ pé kò tẹ̀ fi tó àti start up business tó sọ pé o fẹ́ ṣe ìyẹn ni mo ń sọ because mo tún máa gba salary ní end of the month now uh, next to buy month my end wọ́n tún máa fún mi ní salary so èmi ò really ní ìdílé pé kí n kó fún wọ mo àmọ́ kò tún máa fún mi ní good news. Darling, I am so happy. I thank you very much mo fẹ́ kó mọ nǹkan kan o màá san oore fún ẹ ní ọ̀nà táyẹ̀ màá fi já màá san oore fún ẹ màá san fún mọ́mí ẹ torí bí ìwà àtìyá tó bí ẹ lọ́mọ bẹ́ẹ̀ ṣe ń tọ́jú mi ọlọ́run á wá tọ́jú ẹ jù bẹ́ẹ̀ lọ I am so happy may the Lord bless you o tún pélé wá <laughs> kéèké máa fi ṣe bísínẹ́sì tí mẹ́gà ń bọ̀ lọ́nà. <laughs> you are welcome àìkí ń dúpẹ́ ara ẹni if I don't do it for you ta ni mo tún fẹ́ ṣe fún. sure thank you very much. kò oh. ah, sí ẹsẹ̀ ló wọ ìlú ọ̀pọ̀ ìlú. ẹ pẹ̀lẹ́ sà. ọ̀gá o ọ̀gá o ọ̀gá o ọ̀gá o ọ̀gá o iṣẹ́ ńlá ni fat. honestly akọ meeting òní. meeting ńlá ni i'm so tired. tó bẹ̀rẹ̀ nù. tèmi ọkùnrin tó lè fẹ́rẹ̀ mi báyìí ń sìn wọ́n á wò pé ìwọ obìnrin ń kọ́ ṣé kò ní rẹ̀ gan ju èmi fún ara mi lọ. honestly ó tọ. mi ò lè wait láti sùn ọlọ́run. sorry sir ó dára sir. wà náà àárọ̀ bó lọ lọ. mo fẹ́ lọ sùn sí mọ́tò nìkan zọ́nù kò sí space kò sí rúùmù lóòótọ́ mi. ẹ lọ mọ́tò bá wò. àwọn fine. abeg mi náà ọlọ́run ṣe tí òkè ìṣẹ̀lẹ̀ gbẹ kan àwa wa má ro gbogbo eléyìí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mo ti sọ fún ẹ wípé um, kó má bínú sí gbogbo nǹkan tí mo ti sọ so má ronú rò pé bóyá ń bọ̀ um, ibi tí bá ti sọ pé no no náà ni bóyá kẹ́ mọ̀ mí lọ́fíìsì náà gbogbo nǹkan tí bá ní mi ò ṣe mi ò ṣe náà nìyẹn so má rorò kúrò bẹ́ẹ̀ dùn bóyá kí n dẹ̀ sùn bí àbí kí n wọnú tọ́ílẹ̀tì lọ sùn. Ah, ó ti rẹ̀ mí lóòótọ́ ọkọ tó ti pé kó rẹ̀ mí wọra. ẹ sá. ẹ ló lè fara ẹ jẹ́ ìtàn ìṣòro ìgbòho Daddy, we thank you for today's meeting. We thank you because you are the Lord in our lives. We thank you because you are there for us all the time. Thank you, Father. Olúwa gbọ́ pẹ́ wa o. Ọlọ́run gba yín wa o. Fún gbogbo àwọn nǹkan tí ò ń ṣe inú ayé wa, Olúwa gbọ́ pẹ́ wa. Olúwa fẹ́ lọ sùn báyìí, Olúwa máa bá wa lọ. Ìjẹ́ mi ò kí n bá Ìṣẹ̀lẹ̀ bíi bá ṣẹlẹ̀ sí wa. Jésù àwọn agbára burúkú níjọba lọ́wọ́. Why are you like this? I don't know it, Joe. Very true. Praise be It's only understand. But oh, don't worry. Don't. I, but my dear will understand. Yes. Nisu. Nisu. Nisu. Nisu. Nisu. Eh! Nisu. Nisu. Nisu. Ẹ má sọ mọ́ mi o! Ẹ má sọ mọ́ mi o! Don't even, don't even mọ̀ pẹ̀lú àtúnú. You know I told you ṣèlérí fọlọ́run pé sẹ́ni kankan tó máa gorí mi lẹ́yìn ọkọ mi don't try shit with me don't move closer don't. dídì bàtà mo bí ìbọn. no. ìṣòro náà farabalẹ̀ farabalẹ̀. please just take it easy. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. bisade bisade. don't move closer. mo understand. don't come closer to me. mélòó lágbára tí mo ní mi ò ní rí ìpẹ́. Okay, sir. Ọmọ kan try láti ẹ̀kọ́ you just have to no, just take it easy. Okay. Sure, ò bínú pé mo gbé ẹ <laughs> ah not at all sir. má bínú. yes sir uh, result yẹn lélẹ́yìí oh, sir. oh okay okay I hope it's okay. yeah. <laughs> yeah. okay. ọ̀tọ̀ ni nǹkan tá a rò kó ń ṣe tẹ́lẹ̀ but nígbà tá a ṣe blood test a ṣe discover pé is HIV positive. Rọra yes ìyàwó mi. my dear i'm almost at yours. ẹ ah, ah, mi ò sí nílé mo ti lọ síbàdàn. Ah, o ṣe ní sílé bọ́ ọmọ kí mò ń bọ̀ lẹ́nìí náà. ah má bínú ó urgent ni ó wá ṣòmọ ara àwọn contract tí mo lé tí mo sọ pé mo bid fún ni ó dẹ̀ fẹ́ bọ́ sí báyìí ni mo sáré ní kí n wá wò. ẹ bọ̀ kí o bá ti pè mí kó tó di pé o bẹ̀rẹ̀ sí lọ náà mo ti fẹ́ délé tán náà a dẹ̀ ti jọ sọ ọmọ pé mò ń bọ̀ lẹ́nìí why would you behave like that ẹ má bínú tí n bá ti dé màá wá rí ẹ love you. mo láìbò yìí máa ń ṣe ń gbà mí ọ́nẹ́sì mo ti padà lọ sílé wa o. Ah, ọlọ́ba yọ mi o ìyàwó mi kí ló fẹ́ fàyè mo jẹ́ kí n wẹ́ràn tó dáa mi. àìsùn wọn nígbẹ̀ẹ́ hello báwo ni ìfẹ́ mi ìdùnnú mi ayọ̀ mi the one and only honey in my life ẹ tó yẹ bra gbọ́dọ̀ wá Abuja Abuja kò ní í jókòó sẹ́kọ̀ọ́ lẹ́yìn ni màmá pè é ṣé èmi náà kò yẹ kí n torí rẹ tó ló wà lábùjá kó já sí bẹ́ẹ̀ dànù ṣé kí n pọnmọ tó wà lẹ́yìn my father was rich àmọ́ àwọn aago bẹ́ǹsì one night. jẹ́ kó wọn lè rà forty five thousand lówó dé ṣé ewu mi ṣé tí wọn gan òfin tì mí lọ Bugatti Ferrari ṣé kò yẹ kí n fa kọyà ah ewu ló ń látẹnujẹ nínú àwọn ọmọ yìí ooo àbí wo ló máa gbọ́dọ̀ láti máa fò ọmọ bọ̀tí backside ló ń ta òkè ṣí àbí kẹ́mi kẹ́mi àfọlábí. hello báwo ni ṣé o wà pa ṣé gbogbo ẹ̀ ń dùn oh um five thousand dollar ó wà ńlẹ̀ wàá bá mi lé sísìn sìkẹ́ mọ́ owó tí mi ò ṣe rí ẹyin orí fọ́ mi ohun ẹ lásán oògùn ni fún mi rọ̀ sẹ́kẹ̀ máa bọ̀ ah, ok dalẹ̀ um, ṣé o máa tó láti mi ìsìnkú tó dé ọmọ mi tí ò fọ́ọ̀ṣì fifteen minutes ó ti wọ mí o ṣe máa bọ̀ máa bọ̀ máa ṣe oríire ok love you. Mm. ṣé mo pé èmi gan béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ah, ìgbà tó mọ̀ pọ̀ ìgbà tó mọ̀ pọ̀ ò fẹ́yàn kí ló wá bá sùn sínú yàrá fún àbí ṣé ẹni téèyàn bá ní nǹkan kan yan àti ẹ má jọ sùn sínú yàrá ni gbogbo nǹkan tí mo bèrè lọ́yẹ̀ bó ṣe ń wò mí lélẹ̀ kò rí èsì ọ̀rọ̀ kan fún mi kò sọ kọ́kọ́ fún mi kò dá mi lóhùn. ṣé fún mi gbogbo ọ̀rọ̀ tó sọ pátá gbogbo ẹ̀ ló yé mi gbogbo ẹ̀ ló yé mi tí bá ní òye mi rọ ni mo pa àfikún náà kó ṣàánú wa pẹ̀lú àwọn ọmọkùnrin òde ìwòye ni ṣùgbọ́n wọ̀ ni mo fẹ́ bá sọ̀rọ̀ ṣé fún mi fa okun ẹ̀ mọ́ra ìwọ ni mo fẹ́ kó ti ọkọ ẹ̀ mú ṣinṣinṣin tí ọkọ ẹ̀ mú kéènì àti ẹ̀dẹ̀jọ kú fún àdúrà lórí ẹ̀ nítorí àwọn ọmọ skelewu yẹn kó má di nǹkan tọkọ ẹ̀ máa máa wojú wọn. ọ̀rẹ́ ò ṣáàyè mi ọ̀gbẹ́ni tí ń bá náà rọ ẹ yé mi rọ mo pa ọ́ àbí ṣé ó tún ju ti ọ̀rọ̀ ọmọ tí wọ́n ṣe léṣe lórí Ìlọrin. Thank God adúgbò pẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà wọ́n ṣe léṣe kò jẹ́ àdúpẹ́ pé a tètè discover àgbélọ́sọ́sípẹ́rù wọ́n dẹ̀ ti bá wa treat ẹ̀ dókítà ti sọ fún wa pé ó ti wà okay wọ́n discharge ẹ̀ kí ló tún fàrònú. ìjàbí ó dàbẹ̀ pé kó máa jẹ́ pé n tó ń lò ní wípé láàrin mi àti àjọmọ wípé prince tá a sọ̀rọ̀ yìí ìṣekúṣe ẹ̀ pọ̀ ṣé yẹn ló rọ̀ iye ò tó rú o and that is between you and I ìyẹn ń ṣe wàhálà náà. ìjàbí tó bá jẹ́ pé ọmọ ọlọ́rọ̀ pé ọmọ ń ṣèṣekúṣe ni ọmọ yàn di àmì nǹkan wọn ṣe bí kò bá da ẹ ìjàbí nǹkan míì ti bẹ́yìn yọ. ọ̀dẹ exaggeration pọ̀ kí ni tó eh. bẹ́yìn yọ gbogbo ohun tí wọ́n bá máa sọ báyìí tí yóò báyìí tí fi fantasy sí kò tí ì dùn wàá ah, kàn máa exaggerate gbogbo nǹkan ṣá. tèmi yé mi o. Eh, kí ni o tún yé ọ dájú ó yé mi náà jẹ́ kó yé mi nígbà tí ó ṣèṣe tí wọ́n fẹ́ treat ẹ̀ ó là kan gba blood sample ẹ̀ lọ. ìyẹn ló máa. wọ́n gba blood sample. nígbà tí wọ́n ṣe ṣe test lórí ẹ̀jẹ̀ nǹkan míì tún yọ. nǹkan míì tún yọ nǹkan míì tún yọ àbí kí ni wọ́n lè yé jẹun o. omi ò ríro ó dà kí ló tún lè yọ kí ni tó yọ tán fi dìsájọ mọ́ pé o ti wà ókè o kó máa bọ̀ nílé láyọ̀ àtàlàáfíà kí ni nǹkan míì tó yọ ọmọ ẹ̀ ṣe fún mi. prince wa ọmọ wa. o prince ọmọ wa ok ok ok. Ìjàbí, mm-hmm. kò wá ti ní HIV. Boss. Huh? Eh? ní sùúrù ní sùúrù prince ọmọ yìí ọmọ ẹ. prince wa kan náà tí ó fẹ́ kó repeat ní tí ó ń fẹ́ ṣe fún mi lọ́mọ tó fẹ́ fẹ́ ọmọ tèmi tó fẹ́. ó ní kí ni. hiv aids nígbà tí kò bá wà nígbà tí kò tiẹ̀ bá wà. ìgbà lẹ́yìn o. lẹ́yìn o. ọmọ ah! rẹ ni. ọmọ ọmọ rẹ ni o. ṣe ìṣẹ̀lẹ̀ sọmọ rẹ ni. ọmọ àti láńtà mo máa lè máa pe èèyàn alátakò. irọ́ èmi ò pe yan ọmọ mi mo fẹ́ pè é. ṣé fún mi ṣe fún mi mo fẹ́ pè kì í ṣe èèyàn kì í ṣe pé mò ń pè é. olúwa ṣe fún mi. olúwa ṣe fún mi. Are you there? wà nù jẹ́ kí wọ́n tiẹ̀ confam jálẹ̀ wọn ò tí ṣe confirmation yẹn tán fìjà bí ẹ wọ́n wọ́n yìí máa tún rí wa you know second test wa. mo bọ̀ ó ti bọ̀ ah, fìjà bí ẹni ò dé bò. okay then. báwo ni àti báwo ni ẹ ká sọ máa ṣe dáadáa ni ṣé wàá pa àdúpẹ́ àdúpẹ́ ọbẹ̀ yìí fine. <laughs> ṣe <laughs> I want to be like you when I grow up. Don't worry just be hard working by the time you start work everything will fall in place agbára lọ. ṣé ẹ ti yá ń lọ nìyẹn ni broda Bukky ò sìn ilé nìyẹn. kò sí lè mú ṣe bá sọ nísìnyí lórí fóònù yóò ti travel. <laughs> uncle Bukky wà nílé. ó ti travel sẹ́ẹ̀ kò pẹ́ tí mo bá sọ̀rọ̀ sí. ọkùnrin ṣá brọdá búkì wà nílé mo sì rí wọn láìpẹ́ yìí. antiláàrẹ mo kí wọn láàárẹ̀ wọ́n fún mi side hug wọ́n tún pè mí bébì káàárọ̀ báwo ni. ẹ àárọ̀ nìyẹn bí wọn kó tó travel ni. ayé ọkùnrin ò mà ní dá o mo sọ pé wọ́n ti káàmpù obìnrin kan sínú ilé mo pa àwọn ọkùnrin wa yìí ṣá. o dẹ̀ ṣọ́ ń pa gbogbo nǹkan tó ń sọ yìí. àǹtí láòyè mo ṣí ọ̀pá mo ṣí ọ̀jù hundred and one percent bọ́dà búkì wà nínú ilé. ẹ ti tè ẹ ti tè ṣe ẹ ń padà sọ́dọ̀ wọn ok ẹ ti tè ẹ rí mi ṣá o <laughs> ẹ rí mi o àǹtí láòyè àǹtí láòyè. yes. Who is there? Connie. kí kí kí ló wá ṣe àpò ah, pé kí ló wá ṣe. Eh? so o wà nínú ilé yìí o wá sọ fún mi pé wọ́n ti travel lọ sí Ìbàdàn àbí. ṣé mo sọ fẹ́ mi kó má wá síbi ṣé mo ní kó má wá. Eh? ilé ọkọ àfẹ́sọ́nà ti tèmi kí ni reason ní ọkọ sọ fún mi so kó obìnrin sílé àbí so gbé obìnrin sílé obìnrin ilé wa wà important ju èmi lọ òun ló ṣe fi fẹ́kẹ́ mi wá ń ta kó ń wà nílé ó yá pé ẹ náà fún mi ẹni tó torí ẹ̀ ń dá mi padà sílé wa bẹ́ẹ̀ sá fún mi mo fẹ́ rí mo fẹ́ yes mo fẹ́ mọ̀. kí n pè fún ẹ. pè fún mi. ó dáa náà tó bá ní kí n pè é parumọ àbúbá yìí kì í bá bò wíjọ parumọ àbàgbà kì í bá bàbá yìí fọhùn mo ní gbogbo yìí ẹ kò parẹ́ tòró ń dọ olùtìrọ̀mọ́ olùtìrọ̀mọ́ ọ̀pẹ ikú báyìí ní tìrọ̀mọ́ ikú lẹ́nu ọ̀pẹ ẹja báyìí ní tìrọ̀mọ́ ẹja lẹ́nu mo ní wọn ló kòkòrò mùtì báyìí kó pa gbogbo oyè báyìí tó bá wà nù ẹ kó pa á mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àjíkẹ́ ìyá kúnlẹ̀ mọ bàbá mọ bàbá rẹ bàbá ìlú rẹ tún ẹ kúnlẹ̀ ẹ ìyá ìbá tó wọ ẹ tẹwọ ẹ méjèèjì sí wa tẹtẹtẹ ẹ nàkókò ó yá gbà òun rè ajé òkúkúrúsọ oníṣọ ọbòjì onípápá rẹ adàwéré adàwéré agbègbà rẹ bá ní igbá rẹ̀ mi mo gbélé ọ lọ́wọ́ ẹ̀ kó wá dowó kó o máa dowó fún mi kó o máa dọ́lá bó o ṣe gbá yìí kí n máa rí jẹ lára ẹ gbogbo àìsíkí ẹ kó o kó wá kó máa dowó kó máa dọ́là tí n bá ti ń gorí ẹ tèmi àti ẹ tá à ń ṣe nǹkan tí ọkùnrin àti obìnrin ṣe ti ń dọmọ kó dowó bẹ́ẹ̀ kó ṣe o. láti kí ló dé kí ló ṣe ọ̀rẹ́ yín gbogbo ẹni prince ṣàlàyé fún mi èwo wá dariwo tó bá mọ̀ wípé àwọn ò fẹ́ kí ọmọ wa kó fẹ́ ọmọ àwọn mọ́ kò mú jà lọ́wọ́ kí wọ́n lariwo tó ń pa káàkiri. ṣe rí tí fìjàbí bá pariwo ó mà ní reason tó fi ń pariwo ẹ̀ káàkiri. kí wàá ló ṣẹlẹ̀ ńgbà yẹn bóyá kẹ́ ẹ explain fún wa. ṣe rí ó dá mi lójú pé bó ṣe ń pe ọmọ ẹ lórí fóònù ẹ tóun àtọmọ yẹn bá ríra báyìí hospital ló máa mú lọ straight. Ah, kí ló tún ṣòwò náà ṣó sì kiri àti kí ló ṣẹlẹ̀ sí i kò yé mi o. nígbà tí a wà lọ́sítítù mm. dókítà ti pè mí pé lẹ́yìn ìgbà táwọn ṣe blood test fún Prince ó ti jẹ́ kó dá mi lójú pé eh, Prince ti ní àrùn kògbóògùn o. irọ́ kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ òótọ́ ọ̀rọ̀ gidi gan ni tí mo fi lè gbéra láti ilé mi wá bẹ́ẹ̀ ó yẹ kó mọ̀ pé mo serious o in fact ìgbà tí prince gbọ́ ẹ̀rù bà tó bá rí bó ṣe sá eré bí mo ṣe wà yín sìn ẹ̀rù ń bà mí mi ò mọ̀ nǹkan tó kàn. èwo ni ẹ̀rù ti tẹ́ ń bẹ̀ kí ló ń bà wọ́n lẹ́rù ó dẹ̀ ń ṣe bíi pé mi ò máa sọ fún ẹ bó ṣe ń lọ nulẹ̀ yẹn kí ló tó ń ṣe báyìí náà. kò kò kò yá yá mi ṣèrántí ni ṣèrántí pé wàásù bọ́ yẹn fẹ́ ra yín ni. bí mo ṣe wà yín sìn ikú ti dé ọ̀tọ̀ nìkan tí mò ń rò tẹ́lẹ̀ ọ̀tọ̀ nìkan tó lọ ṣẹlẹ̀ kí ni mo fẹ́ ṣe ń sìn ikú ti dé. ìwò ṣe má wàá kú ilé ìdìkú lórí tó wá fẹ́ parẹ́ ó ṣe kọ́kọ́ lọ ṣe blood test náà kó mọ́ ọwọ́ sàn. àrùn kò gbóògùn. mo eh? dáràn hiv. Hmm. ọwọ́ ẹ̀ wá kájọ ọ̀gbẹ́ no answer me how many times I see phone on negative. So many times. Ah! Many times, mommy. Ah! I keep doing it with you, but now you're asking me how many times. Ah, Immediately tí ọ̀rẹ́ mi sọ fún mi báyìí ló jẹ́ kí n sáré pé ọmọdé yẹn ò for pé ó fi gbogbo ohun kí n tó bá ń ṣẹlẹ̀ kó máa bọ̀ abá mi lọ́sítítù uh, anyway um, wọ́n ti ṣe test fún result test yẹn ni mo retí kó jáde àní <laughs> ríná kànga tí ó bá lè fi affect ọmọ mi mo repeat tí ó bá ti kó àrùn kògbóògùn tó fi ran ọmọ mi fúnra ara mi báyìí ni màá fi ọwọ́ ara mi pa Bíọ́dún àti Prince ọmọ yìí fúnra mi ni màá rán wọn lọ sọ́run tí n bá pa wọn ẹni mi kọ́ ẹni mi kọ́ tí mi bá fúnra ara mi kọ́ wàrà mi pa wọn. ìkúlẹ̀ rẹ̀ ṣẹ̀ hiv kẹ̀. wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ náà wọ́n ti mọ̀ náà wọ́n ti mọ̀ fúnra wọn náà. Olúwabùkọ́lá ọmọ Adéníyì yọ yọ yọ yọ ò ní ṣubú dànù àwọn tó da tiẹ̀ nù ó sì ní kọlù ọ́ ó ní gbùrìgbùrì àwọn tó láyé ò ní fẹ́ gba fún wọn lóúnjẹ tí ò sí tí mo rí pè rẹ. mo ti ṣe bẹ́ẹ̀ ṣe sọ pé kí n ṣe o. Ah, mo tún wáá jẹ jù bẹ́ẹ̀ lọ kódà ẹni tí mo rò bí màá lò kọ́ ni mo lò. ìyàwó àtẹ̀sọ́nà mi. òun ló wá wá òun ni mo wá lò mo dẹ̀ ṣe dáadáa. ó ti ra rẹfẹsẹ sí ti ẹnu yún ọ̀kan yé ẹ dákun ṣé bí mo ṣe ní kí wò ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe ṣe. Ah, ibi tó ní tiẹ̀ gbàgbọ́ dédé ó tún lóun ṣe nǹkan oṣù pẹ̀lẹ́jẹ̀ mo ṣe bẹ́ẹ̀ mo lò ó. ó ṣe kí ni. bàbá mo ṣe pọ̀ pẹ̀lẹ́jẹ̀ ni ṣé báyìí náà lè sọ pé ẹni tí n bá kọ́kọ́ rí báyìí ni kí n lò òun dẹ̀ ló sáré gbé wá mo dẹ̀ sáré kó mo bẹ́ẹ̀ mo tún bá lóun jẹjẹ kan kí nǹkan má lọ dọ́ọ̀nù ni mo ṣe ní gbogbo ẹ̀ papọ̀ ẹ mọ̀ gbàgbára ni mo gbé dání mo dẹ̀ gbé àkóso tó lè jagbára lọ. nǹkan ti gé ọjẹ irun ti gé ọjẹ obìnrin ń ṣe ń là lọ́wọ́ ó sì kọ̀ bẹ́ẹ̀ ni bàbá. ní gbèjègbèjègbèjègbè ọmọdé yìí ti bò ògùn jẹ́ ah! àṣàṣì ayé ló mú ọ̀hún èdè ayé ló mú ọ̀hún ṣé wàá mọ̀ pé tó o ṣeun náà lẹ́yìn lórúkọ rẹ̀ ah! èké ní ọmọbìnrin tó kọ ní tẹ̀jẹ̀tẹ̀jẹun tó ti gbọ́ ẹ̀jẹ̀ ò ní dá lára rẹ̀ táyé òfin parẹ́ ẹ̀jẹ̀ ọmọ yọ lára rẹ̀ ní o sórí bẹ́ẹ̀ ní ẹ̀fà sì ṣe ń jáde lára rẹ̀ lọ́mọbìnrin wọ́n mọ̀ ṣe ah! yọ̀gbẹ̀pinnu nítorí tọmọbìnrin bá wá fayé lẹ̀ tó bá fàpèrè tẹ́ ẹ̀tẹ̀ gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀gbẹ̀ ọ̀ ya wèrè nílẹ̀ yìí máa ní ìlú owó ti máa gbúgbó rẹ̀. ah bàbá ẹ bá ṣe bẹ́ẹ̀ o ẹ bá ṣe bẹ́ẹ̀ ah ẹ má yẹ kí nǹkan ṣe mí ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ bàbá. bẹ́ẹ̀ rí nǹkan wọ́n sì ní bọ́mọdé bá ń bẹ̀rù òkùnkùn kò yẹ kéèyàn bá wí àmọ́ bá gbàgbá wa ń ta kàn mọ́lẹ̀ ó yẹ kéèyàn fura sí ó rí i pé ọ̀rọ̀ rẹ ní ọ̀rọ̀ rẹ ní fura sí inú. màá sáré gbọ́ èkó sí màá wá bá yín lé màá wá ṣe ah, ẹ bá solution sí mi fún ah wọ́n ní mo fẹ́ kí n máa nọkọ́ yàwó yẹn wọ́n kí n yẹ kẹ́mi yàwó èrè sá màá wá bá yín sí sá wọn gbọ́n tó sọ bí wọn bá sí ọgbọ́n ọ̀fẹ́ wa kò sí wàhálà nílà kò tí ń jókòó lè bí mo wà ní mímọ́ wọn bèbè náà làkọ́ náà. ẹ sì kọ bàbá kí ló dé bẹ́ẹ̀. yàrá kan ò ní gbẹkùn kó tó lóun ọgbàjá tó bá jábẹ́ nìkan gbọ́dọ̀ fẹ́ jẹ̀wẹ̀ irú kàtìkàtì kí lélẹ́yìí ìbàràbà wọn wọn lóde ọ̀jọ́ pọ́njú àwọn wọn lóde rẹ́mọ jẹ̀dímọ̀lẹ̀ wọn lóde ìbàdàn eégún ló ń gbowó lóde ògbólú apènà lọ́gbà tí bàdà àmọ́ àwọn márùn nígbà tí jẹ̀bú òde ọjẹ́gun tó ń gbowó lóde ògbólú ẹ wá já mi ní mòho mòho mòho ní mèsì ọmọ lókè ibẹ̀ apènà tí ń gbowó lóde ìbàdàn ọyẹ parapọ̀ kẹ wá já mi ní tèmi ní mòho mòho mòho mòho ní mèsì ọmọ lókè ibẹ̀ èyí dàgbé ayé bá wí lẹ́gbọ̀n ọ̀run gbà bá kúkọ kékeré bá kọ láyé àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń tẹ́wọ́ gbà lóde ọyá olúbìrìpo alábìrìpo ọyọ́bìrìpo ọyá ẹdẹ pamọ́lẹ̀ ẹ má jẹ́ kó mọ̀nà ìṣújú ayé o ìṣújú ayé ọyá ẹ̀dà bò ẹ̀dà girigirigirigiri kẹ́ fojú inú rẹ méjì orí náà kò gbọ́dọ̀ mọ̀nà lé mi mọ́ ọyá palada, mo nílé gbó. <laughs> alọ́ lámilámi láàrí ẹnìkan ìrábọ̀ rẹ̀ èmi ni òní ògúndógúndó mo ti bá wọn jẹ yín àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá wọn bù jẹ níbẹ̀ ebi gbá adá ni wọ́n fi gbómi fún mi eégún lẹ́mẹ̀ lápọ̀ tó àwọn abòrìṣà lẹ́mẹ̀ lápò sí wọ́n bá pa kírírí bótó títí àwo wọ́n fẹ́ jẹ́ ìjọba ìgúnnugún ayé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lẹ gbé ẹ mọ́ bá rè pọ̀lú ọ̀run tẹ́ dúró tẹ́ gbèsè rẹ̀ bọ̀ mo dúpẹ́ ẹ ṣeun èrò kíánu àwòrán dẹ̀rẹ̀dẹ̀ lọ́mọ yín pè mí dókítà ló pè mí. dókítà ẹ fi sísè ká ẹ jẹ́ kí wọ́n wá gbọ́. láàárọ̀ tí kọ́ ọ̀lẹ́ náà. hello dókítà. Hmm? mo ti ń retí kọ́ọ̀lù yín látàárọ̀. Yay! mo dáná mo ti dáná mo dáná mo jẹ gbèsè. okay it's okay ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ yes doctor mo ń gbọ́ yín kí ni ẹni kí ni pé. mo sọ ìgbé ó pẹ́ kí result yẹn ti jáde. ọ̀wọ́. it's negative.

bíbù mi ṣe pè mí ni ọṣẹ àmọ́ tóun ti ṣiṣẹ́ náà ní kinní kan local government council tó ti ń ṣiṣẹ́ ó ṣe pè mí nìyẹn kó nídìí àwọn kankan pé àwọn ọmọ àdúgbò tó bá lè máa jásíkẹ́tì fọlọ́kadà wọn máa rán uniform fún wọn asin mo sùn lọ́wọ́ ló pè mí bó ṣe já mi tán báyìí lásán tó pè mí yẹn mo kàn gbọ́ àwọn ọmọ ìyá mi dáadáa yẹn tẹ̀lé ó ṣe ní kí wá já ẹ̀. kọ́kọ́ bóyá sọ̀rọ̀ ẹ nà á ó yẹ pípa tó fẹ́ máa já tíkẹ́ẹ̀tì ọkọ̀ ló wọ́n tì mí gbà tó ń pín owó last week ẹ̀ tó ń pín láì tó ń pín ẹgbà jọ̀kílẹ̀ tó wọ́n tì mí gbà yẹn àwọn máa ń ṣe ẹ̀yìn ó ti ń tẹ́jú. akẹ́ náà à kí ló tó máa ṣe báyìí náà ó dẹ́ ń pa àṣẹyìn ẹ́ ṣé ń gbà kan pín láì sọ́kùn ṣé wọ́n jọ máa dùn kí ni tó ń ṣe náà pín láì sìkún wọ́n máa tó ń pín fún un tó lè pín kàn wọ́n ti pín kàn wáyé tó ti yẹ ọmọ kọ́ àánú ló máa dúgbò ta dé galan ta lè ṣe nǹkan táwọn sọ̀rọ̀ àwọn orúta aládùúgbò náà nìyẹn ọmọ kọ́ àlà lè ṣe òun náà yẹ kí ni wọ́n sì gbà wá lágbo àánú lè la lè máa ṣe wàá ṣe eré parí mo ti ń láìkẹ́ o ti ń bọ́ sórí láì o ti àzì o ti ń bọ́ sórí script yẹn gangan ẹ̀kẹ́ wa ní àwọn qualification kan tó ń nìdí primary school certificate secondary school NC, WAEC NECO JAMB. kó sì dọjọ́ gbé kàwé kàwé kàwé máa ka ní ìdìbò àmìgbà ṣé ìgbé tó kà yẹn gangan ó máa ń gùn ẹ̀ ìwé yẹn máa ń gùn ẹ̀ ṣé ìdòmọ̀ báwo kàwé à níbi kankan tá a gbogbo tó ń sọ yà á ní ṣó ti yẹ ọmọ oró la máa fi ṣe kò nídìí gbogbo nǹkan tó ń sọ yẹn kò nídìí ẹ ká ṣe dúpẹ́ lọ́wọ́ èmi ní mo ní primary school certificate ó ti yẹ. o ní díẹ̀ tó bá ti débẹ̀ tó ti dára alẹ́ bó rẹ̀ fún ọ ti ṣe gíní tó ti tán ti kó ọmọ ojú orí ó ń kẹ̀nà. a máa rí ọkàn. kàn ṣáàdù ọgbọ́n yẹn láta bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ni mò ń wò. nù ẹ̀mí náà fojú ẹ̀bẹ̀ kan sáìtì ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ mò ń yí fílípì yẹn. ọkọ wa ṣàwọn tó máa ń da tó máa ń da lẹ̀lẹ̀ ó ti yẹ débẹ̀ hmm. ẹ débẹ̀ gbé báàgì ẹlẹ̀ gbé báàgì ẹlẹ̀ gbé báàgì ẹlẹ̀ èmi àwọn àbà màmá wọlé dè yá ẹ̀. ee mr ma ee alaye kí ni nǹkan tó ń wá gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó kàn tiẹ̀ bọ́ sọnù tó who are you gan sorry who you be ọmọ gíga yẹn lè bá wọn fò dáadáa ẹ dáadáa ẹ débẹ̀ náà so sure dáadáa débẹ̀ má jẹ́ kí n lọ sí i dáadáa débẹ̀ mo ti gbọ́ débẹ̀ màá má pariwo mo ti gbọ́ kókó sí lọ dáadáa débẹ̀ mo ti gbọ́ ìyá yín. mo ti máa ń wá àdúgbò ìtẹ́lẹ̀ Mm, bàbá kan ni mò ń wá bàbá agbọmọ ìfá gbà mí. bàbá olóògùn yẹn ẹ ṣáà máa mọ̀ ṣá. ẹ̀gbọ́n ẹgbẹ́ tí steven ṣá so ẹ rò pé àwọn ogun lẹ́bù yá ẹ ti máa jọ pé tẹ máa káàpà àwọn ọmọ ẹ rò pé àwọn àdìgbò ọgbọ́n ọkọ ni yá sẹ́yìn ah. tí máa gbá etí yẹn bàbá wo dọ́ọ̀bù. irọ́ irọ́ irọ́ èmi ò ń ṣe kidnapper mi ìdẹ̀ ṣe gbọ́mọ bàbá yẹn máa mọ babaláwo ni. dáhùn sọ́njọ. bàbá kọ ìyá ni gbó ẹ kò sábà kan nígbà tó ń jẹ́ agbọmọlá àbí fagbamilá àbí kọ̀ọ̀kan. gọ́gán ni. bóyá dáàdi ẹ̀ ni mò ń wá. lè mọ̀ mú dáàdi mi sẹ́. ẹ ẹ àbúgbé ẹ ẹ ẹ ẹ sọ hello ìyàbí ah hello ọ̀rẹ́ Eh. Okay, yín mà ní òjì arókè ọ̀hún báwo ni I do ẹ dúpẹ́ lọ́dọ̀ lọ́hùn. èmi mo ní kí n pè ẹ́ mo ní kí n ṣàlàyé fún ẹ mo kí n fún ẹ ní good news ni wípé ọmọ mi ò ní hiv o. really? oh yes èèyàn náà ni mo ní kí n sọ fún ẹ ni mo ṣe pè ẹ. ah that's amazing ah àdúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ah God is wonderful ah ó dáná nìyẹn so ní báyìí ò ká máa máa waste time ara wa mọ̀ kí àwọn ọmọ yìí ká mú ṣe máa tètè ṣe wedding wọn kí wọ́n táwọn wo ìwó kúrò lẹ́wọ̀n àbí. Ah, ìgbéyàwó àwọn ọmọ wo ah, ah, kí ni ò ń bá mi sọ yìí rubbish wo ló fi ń lọ mí yìí àwa ò fìjà bí ìgbà wo mà gbọ́dọ̀ tọwọ́ gbèrè dànù kẹrin àjẹ́ káwọn ọmọ ọlọ́mọ ṣe wẹ́dì wọn kó máa bá gbèsè ayé wọn lọ náà ó ṣàyè ẹ. Abíọ́dún àbí kí ni orúkọ ẹ jẹ́ kó rí ẹ pé ó bẹ̀rẹ̀ o èwo ni ọ̀gbẹ̀rì ò gbọ́dọ̀ ṣe kíníkan kíníkan kí ló kàn mí pọ̀ lọ́gbẹ̀rì àtàwo kò ní da fọ́gbẹ̀rì kò ní da fáwo má jẹ́ gbé ìwò gan ṣe pé o àbí kò fẹ́ da fún gbogbo yín papọ̀ ni àti wọ àtọ̀gbẹ̀rì àti whatever tó bá wọn tó bá wọn ẹ kó ṣe. àbáyé yín fẹ́ bàjẹ́ ni kí ló fi ń lọ mí iná rubbish wo ni ẹ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí láti ilẹ̀ ó mọ̀ mí láti kékeré o ó mọ̀ pé inú mi máa ń ru máa ń bínú gan o ṣé òun wáìnì ni àbí kí ni eléyìí ó mọ̀ mí o já kúrò lórí fóònù mi ọlọ́run ju ẹ tó tètè já kúrò kí ló fa rubbish yẹn náà irú ọ̀bọ wo ló fi ń lọ mi kọmọ mi wá ṣègbéyàwó pọ̀lú ọmọ tiẹ̀ tó ti ní hiv. mọ̀wọ́ ẹ̀ ah. kájọ ah. ọ̀gbẹ́. tí bá gbọ́ jù báyìí lọ tẹ́kí náà ayé fẹ́ ṣe mí sí. ẹ̀yìn ara rẹ̀ ni yóò fi lànà dọ́dọ́ mi kí ló ń jóni lọ́wọ́ tá ò lè fi jólẹ̀. ayọ̀ ayọ̀ ah. lákèrè fi ayé babaláwo yóò ní dáa kò ní dáa fún tálálẹ́ bá ní ó dáa aláàárọ̀ ò ní jẹ́ kó jáàmù rire tálára ọlọ́sàn bá ní kó jáàmù rire olóòrùn ò ní jẹ́ kó rówó jẹun ẹ gbà mí ojú kòkòrò náà ló pa mí tí mo ní mo fẹ́ ṣoògùn owó tí mo ní mo fẹ́ ṣoògùn owó gbogbo owó tí láòyè kó fún mi ń sìn tó ní kí n lọ fi ṣe business mo ní mo fẹ́ lọ fi ṣoògùn owó mo wá fi tèmi mo fi bà tọmọ ọlọ́mọ jẹ́ mà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìfàsẹ̀ kan ìfọ́tí méjì tó jingiri wọ́n ti fún mi kó tó di pé èèyàn wá gbà nílẹ̀ lọ́wọ́ wọn kí ló dé ni kí ló dé tó já wọnú ilé mi bí ẹran tí ò nọkùn mi. irọ́ olówó mi ni òòrùn ti fi okùn sí mi lọ́rùn. àìsè èmi náà rí bẹ́ẹ̀. kí ni nǹkan tó jágbajàgba tó ń jáde lẹ́nu ẹ̀ tó ń bá mi sọ lórí fóònù yẹn ìwọ la ẹ̀ o ti gbàgbé ibi tá a dì sí o sọ pé àwọn ọmọ wa àwọn ọmọ méjèèjì wọn ò lè fẹ́ra wọn. aṣọ possible kan fẹ́ra wọn ni. kò possible kò possible náà kò possible. Ah, what are you talking about? Ah, ah. ìwọ náà gbọ́n tó ń sọ ni ṣé o mọ̀ pé àwọn méjèèjì ò wà compatible mọ́. oh yes of course you should know. ṣé ìwọ gbàgbé bá a ṣe ilé pẹ̀lú ọmọ ọmọ gbàgbé bá a ṣe sọ bá a ṣe sọ oh ó gbàgbé tó fi jẹ́ dandan kí wọ́n fẹ́ ra wọn. Ah, Abíọ́dún Abíọ́dún tèmi mọ̀ nígbà àkọ́kọ́ rẹ̀ Abíọ́dún tí mo mọ̀ nígbà kan ẹni tó ní ọpọlọ pípé ni but now I don't know what mi ò mọ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ ṣé ó yẹ kí ẹni tó ti kó àrùn kò gbóògùn kí o tún wá aláwọ̀ ọmọ tìyẹ kó tún lọ fẹ́rù ẹ̀ kóun náà tún kó. báwo náà ṣe ní fẹ́ra ọmọ ṣé àrùn tó kó yẹn ló máa jẹ́ kí wọ́n gbàgbé ibi tá a ti bá bọ̀ ibi tá a ti bá bọ̀ tá a ti bẹ̀ kí ó ní ìdí tó fi jẹ́ dandan kó fẹ́ra wọn. kò pọn dandan kó fẹ́ra wọn. kò pọn dandan o. àlẹsìn tó bá jẹ́ pé yẹn ló wá dúró dé nẹ́bà ní ojú ayé mi kọ́ ni ọmọ mi ni màá fẹ́ ọmọ ti yẹ ṣé mi mo kó bá ọmọ ẹni èmi kọ́ mo kó níbo ló ti lọ gbé tó wá fẹ́ fi kọlu ọmọ tèmi. now lu ah, ọpọlọ ẹ náà ó ní kí ọmọ tèmi kó náà tún wá kó nínú ẹ kọjọ kó pọ̀. ìjàbí àwọn èèyàn fẹ́ra wọn. ọ lójú ayé mi kọ́. ẹ tí wọn bá wá fẹ́ra wọn lójú ayé ẹ wọn á fẹ́ lẹ́yìn. àbíọdù ah, sórí wọn ní kí ẹkùn máa kú lọ ní ogún ọdún ìrùn ajá kọ́ ló máa débẹ̀ wòran even kí n má sí láyé mọ́ kí n má sí ní ayé mọ́ ọmọ mi ò ní fi ọmọ mi mọ́ láìláì and of course mo trust ọmọ tó bọ̀. fìjàbí mm-hmm. tí ọmọ mi ò bá fẹ́ ọmọ ẹ̀ tàbí tí ọmọ ẹ̀ ò bá fẹ́ ọmọ mi káwọn méjèèjì di tọkọtaya èmi ni ọmọ àlè. oh good good àánú ẹ ló lè ṣe mí nítorí o ti ń di bastard lọ báyìí báyìí nítorí wọn ò ní lè fẹ́ wọn kò pọ́sibú ọmọ mi ò ní fẹ́ kò sálógùn jù bẹ́ẹ̀ lọ́mọ mi ò ní fẹ́ No, oh, please get out of this house. I will get out of your house. Get out. Ah, ṣé jíjáde eh. ìyẹn ló easy jù? But mo sọ fún ẹ, wọ́n máa fẹ́ra wọn. Àìfẹ́ra wọn mo tún sọ lẹ́ẹ̀kan sí pé mi lọ́mọ àlè. Ọmọ àlè ni ẹ. I'll see you later. Get out. I will. Go out. I will go. Go! I will. Ìjàbí. Àjàdé. Ìjàbí. Àjàdé. Idiot. Wàjáde wàjáde ọlọ́run ju ẹ. Ah! ebi ó tiẹ̀ mo gbà yìí when next tó bá tún wọ inú ilé yìí máa fi ìbọn skata gbogbo orí ẹ̀ dànù ni ó lórí ẹ̀ ò pé mọ́ wọ́n ti da orí ẹ̀ rú. kí ló máa ń ṣe bòbọ́ yìí wọ́n dẹ̀ máa fi kọ́ ọ máa disturb ní gbogbo ìgbà. ṣé mi ní block boy ṣá. Hello. Hello there. Kí ló tún dé o? Kí ló dé tí mò ń pè ẹ́ látọjọ́ ẹ̀ tó ti ẹ̀gbìn kan? Lẹ́nu ẹ̀, ìwọ ń béèrè lọ́wọ́ tèmi pé kí ló ṣe fún mi. Ọlọ́run mo ṣe ń bí ẹ pé mo ṣe kí ṣẹlẹ̀. wo bí báyìí ṣé mo pé mi ò fẹ́ ẹ mọ́ nǹkan tó wà láàrin èmi àti ẹ ti tán kò rọra fi mílẹ̀ kó jẹ́ kí n dá wà bí ni mẹ́jà ni. kí ló dé ṣọ́ ọ máa ń sọ àgbò mọ́kiri kó kàn pa ni. fi mí sílẹ̀ bí mo ṣe rọra wà yìí o even ní mi gan omi tí ẹ lè stand ẹ mọ́ mi ò lè bẹ́ẹ̀ ṣe ọ̀rẹ́ you know ordinary friendship kò lè work láàrin èmi àti ẹ. ẹ kí ló ṣẹlẹ̀ mo máa disgrace ẹ tí bá ti rí ẹ tó bẹ́tà kó rọra fi mí sílẹ̀ àbúfẹ́ kí dákún nǹkan tó wà lára ẹ̀ ni. ẹ bọ̀ bọ̀ ní sọ hello hello. àpò fóònù mọ́. rubbish. ọ̀rọ̀ kí ni mo ṣe báyìí. tó kọ́ fóònù létí kí ni mo fẹ́ ṣe báyìí. ṣé ìdájọ́ kò tiẹ̀ wọ̀ mí ṣé ń lo ogún oúnjẹ wa kò jẹ díẹ̀ bó ṣe mìíràn náà rè látàrí òde ṣàánú mi kò fi mí lọ́kàn balẹ̀ ẹ ń gbé wá pọ̀ olókun inú kò jẹ díẹ̀ ìwọ náà ṣàrí pé mi ì dúró ju ọkọ mi. ẹ ànáwẹ̀ bókì kí ló fẹ́ ẹ kí ló wá ṣe máa ṣe òpòkò lónìí òun má bínú má bínú kọ́kọ́ wá láti ọdún ọmọ yìí ti síìkì ṣé bójú ṣe wá rèé ta fi ń jobi lọ́jà ẹ̀dẹ́ ìbámu àti jẹ́wọ́ ẹ́. kí n filẹ̀ mo ti gbọ́ gbà mí tiẹ̀ fi nǹkan mo ti mo fi ọlọ́run bẹ̀yẹn dáríjì mi nǹkan kan ló ṣe mí náà. wo ọkọ mi ìwé mi ẹ kàn ń bínú sí mi ni bẹ́ẹ̀ mi ti bàjẹ́. ọlọ́run tẹ̀ ní jẹ́kẹ́ nìkan kan nu yín rí bàjẹ́ lágbára ọlọ́run kò ní dààmú. nǹkan kan ló ṣẹlẹ̀ mà mo lọ sí church mo lọ tọrọ ọ̀dà ń àtẹ̀yẹ náà kò kẹjọ. irú ẹ̀ṣẹ̀ wo wà ní. bá mi ẹ̀wọ̀ máa dáríjì àìsàn tó ń ṣe láòyè èmi ni o. ìbá wo kò yẹ ṣàárán kí ni. má mi ìyá jẹ́ mi ni èmi mo fi láòyè ṣoògùn owó. oògùn kí ni. kò wá jẹ́ ẹgbà mi ẹ ẹ tún sọ. kò jẹ́ fún mi. sọmọ tèmi ní kí ni oògùn owó ìwọ ṣùgbọ́n láwọn. nísòrò nísòrò má dìde lọ́bì kan jẹ̀bẹ̀ gbóúnjẹ ẹ sùúrù láòyè ọláòyè ọláòyè ọláòyè ọláòyè ọláòyè. owó owó kéde owó àtẹ̀bàbí owó àtẹ̀bàbí àtẹ̀bàbí òkè ọlọ́wọ́ òkè ṣẹ́ẹ̀tì gbogbo owó yẹ yẹ yẹ yẹ owó yẹ dà yẹ yẹ yẹ owó dà owó dà owó tún pèsè wọn tún náà ẹgbàdé ọ ẹgbàdé ọ ẹgbàdé ọ. ọkọ ẹ gangan ni mo wá rán ẹ sí bá mi wọ́ọ̀nù dádì yín dáadáa bá a sọ̀rọ̀ níbi tó ti ń gbà ó sọ fún wípé kó má fi oògùn lé ọkọ mi mú kiri mọ́ ah kí ló dé ṣe lórí wípé a sọ pé a lè gbà kọ́mọ tí wọ́n fẹ́ ọmọ tí yín mọ́ ló wá di ká máa fògùn lé wa mú káàkiri. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò tí ì tó báyìí kí ni nǹkan náà ẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò tó nǹkan tí friendship àwọn ọkọ wa tó máa bàjẹ́ ọ̀rẹ́ tó ti ń ṣe láti kékeré ẹ jẹ́ ká náà sùúrù sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ṣé ọ̀rọ̀ lélẹ̀ lẹ́nu yẹn jámi lóhùn mò ń sọ̀rọ̀ wípé kó o má jẹ́ kí ọmọ ẹ kó má fi ayé tiẹ̀ kó má fi ba ayé tọmọ mi jẹ́ kó ní kálukú wà lórí ọwọ́ ẹ̀ òun sọ̀rọ̀ friendship àwọn ọkọ wa láti kékeré jọ kí ló ṣe jọra wọn. dọ́kọ́rẹ́ kú òun bíbá yìí jáde kí ló dé náà téèyàn máa sọ̀rọ̀ wàá dẹ̀ máa sọ̀rọ̀ bí ẹni pé wọ́n lọ lọ́hùn ni wàá bá kágàrù wàá máa gbéraga àwọn ló fẹ́ máa gbéraga sí ó jẹ́ jókòó ara ẹ̀ jẹ́ kí ni nǹkan tó wà ń gangan náà. ah ah èmi nìyẹn o. bẹ́ẹ̀ ni. ló ń bá sọ̀rọ̀ báyìí o. ìwọ ni. èmi ló ń sọ fún wípé mò ń gbéraga. yes mo gbéraga ẹ ó dà mú láti gbéraga mú tí mo ṣàmọ̀ ni wípé tọfọ́kọ ẹ̀ ni mo ní kó di ara ẹ̀ mú kó di ìdílé ẹ̀ mú kó dẹ̀ ṣíwọ́ nínú ipò fi ògùn lé ọkọ mi kiri tí ò bá jáwọ́ tó ń wá nídìí àkọ́ṣù abaníjẹ. kò sí kankan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kò lọ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo sọ tí ìbá ṣe pé kìíní sọmọ tí ẹ lè dúró lẹ́jọ́. àáyá tó yọ níjọ́ kan ṣoṣo ó òun lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ṣìgìdì alámọ̀ ọmọ ọ̀rẹ́ ṣé kò sí nǹkan mi sí kí ló dé gangan náà sọ́rí ìbá ṣe é ṣe kọ́ rẹ̀ jókòó sáàyè ara wọn àbí kí ni wàhálà ṣe wálé pọ̀ tó yìí lórí wípé à ń ṣọ́ rẹ̀ ṣé tipá ni àbí kí ló lè dé tí gbogbo ẹ̀ dẹ̀ wá rí báyìí tani wọ́n wá pọ̀ tí gbogbo ẹ̀ wá ń gbalẹ̀ gẹ́ tó ń gbalẹ̀ rán lórí kíni ah, ah, ẹ jọ sọmọ ya ni wọ́n ni àbọ̀mọ bàbá ni ṣé bọ́ọ̀lù ẹ̀ lásán là ń sọ yìí kí ni gbogbo nǹkan tí wọ́n tún sọ lẹ́nu yìí ṣé ọ̀rọ̀ rẹ là ń sọ ni àbí pé ó di dandan kí àwọn ọmọ méjèèjì kan fẹ́ra wọn. ẹ jọ ṣé ò sí nǹkan mi bẹ. nǹkan mi wà ń bẹ o tó bá jẹ́ yẹn ló fẹ́ gbọ́. nǹkan mi tó wá wà ń bẹ yẹn ó ṣe pàtàkì ju ẹ̀mí ọmọ tèmi lọ ló jẹ́ kẹ́ ẹ pẹ̀lú wọn pé kí ọmọ mi lọ fẹ́ ẹni tó ní hiv orí mi kọ o farabalẹ̀ farabalẹ̀ arábìnrin yìí náà tí ẹ farabalẹ̀ kó máa gbọ́ tẹnu mi náà ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. ẹ wo ohun tó wà lẹ́yìn ọ̀fà ó kọjá ọ̀fà kó dó àràn kódà kó tún kọjá sòrò kó kàn mí ohun tí mo mọ̀ ni pé ọmọ mi ò lè fẹ́ oní hiv. èmi mọ̀ pé ẹni tí yóò béèrè ọ̀rọ̀ òun ló ń fẹ́ di ẹgbọ́n jẹ́ kí n ṣàlàyé àwọn nǹkan tó mọ̀ jẹ́ kí n jẹ́ kó yé ẹ wípé Abíọ́dún tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn àìtí ju bí ọmọ ọdún mẹ́sàn-án sí mẹ́wàá lọ tèmi àti ẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa. mo mọ̀ yẹn ẹ ti ṣàlàyé ìyẹn fún mi gbàtẹ́ máa fẹ́ mi náà ǹjẹ́ o mọ̀ pé same secondary school àti university school náà la jọ lọ. Ah, ah, ah. gbogbo ìtàn yìí ni mo ti gbọ́ mo ti gbọ́ orúkọ alálàyé lọ. nígbà tá a jáde iléèwé káti ẹ̀ tó jáde iléèwé sórí bí ọdún tá à ń sọ̀rọ̀ ẹ̀ ó mọ̀wé gidi kan ó mọ̀wé jù mí lọ débi wípé òun ló jẹ́ kémi náà lè parí education mi ní school tí mo fi dẹni tó yan ọkọ̀ báyìí àtúnwá jáde tán inú ilé kan náà lèmi àti ẹ̀ làjọ gbé títí dàgbà. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni sítórì yìí ti pọ̀ jù gbogbo ń tẹ̀ ń sọ yìí pátápátápátá gbogbo ẹ̀rẹ́ ti sọ fún mi nígbà tí mo máa fẹ́ yín ibi tẹ́ ń lọ gangan òun ni mo fẹ́ gbọ́. ní kúkúrú nígbà tí èmi àti ẹ̀ta kúrò ní yunifásitì táwọn wáṣẹ́ kiri àwáṣẹ́ títí títí àríṣẹ́ arìnrìnrìn ìgbà a wá jẹ lẹ́sẹ̀ nígbà tá a ná bàrà tá a ná gbòòrò nígbà tó sùn àfẹ́jì kẹta àgbọ̀rọ̀. mo ti wo ìràwọ̀ ẹ̀yìn méjèèjì ìkan dáa èkejì ò dáa. ifá fi èyí tó dáa wéwè yìí èkejì bíi agbọ́n. bàbá ṣẹ́rí àti oyin àti agbọ́n kò sí ètò yé wa lọ gbogbo ẹ̀ mi ò bá suggest pé kí expatiate kẹ́ sọ bó bá ṣe rí gangan because ọ̀rọ̀ ayé yìí ayé yìí ó ti sú ó ti sú wa already. ẹ wọ Ọlọ́run àti ń bá wa ṣe pẹ́ so ẹ lọ straight. Um, ọ̀rẹ́ mi dẹ̀ ni kò sí nǹkan kan ẹ̀yẹ sọ̀rọ̀ fún wa. kádé dábẹ́ fún mi. èmi èmi sọ. èmi ní fìjàbí mo sọ́lẹ̀ kan nígbà tá a kọ́ dé àní gbogbo tẹ́ bá sọ ẹ fọkàn balẹ̀ ọ̀rẹ́ mi ni kò sí mi à lè yára wa ọ̀rẹ́ mi rè. ẹ ẹ jáde kọ́kọ́ sọ lórí ọ̀rọ̀ ti Abíọ́dún náà. Abíọ́dún ó yẹ kó di lówó kókèké rẹ ti kọ̀ọ̀kan ti gbọ́ kó lówó àmọ́ ẹni tó ń bá rìn ní òjẹ́ rẹ̀ asínlókò òun náà wà bàdẹ asín tiẹ ìlókò òun náà wà bàdẹ tiẹ nítorí nǹkó òun lè lówó bóun ṣe bá kú nù. ṣèṣà bí ọ̀rẹ́ mi. ọlọ́run ló jẹ́ kí n ṣe mi náà mi ẹlòmíín wo ni o ń bá mi tẹ̀ mọ́ tí ó lè lówó. Hmm? Hmm? ṣé o yé tí wọn ò bá fẹ́ kí n fẹ̀yìn owó tán ọ̀jẹ̀ bíi tọlọ́pọ̀ ayò torí yẹn ní ìyẹ̀ta sọ̀kan sí tó wá sọ̀wọ́ kúdúrú báyìí síra wọn tètè kan gbó tọrọ ọ̀yàn owó rárá. sórí ọmọ rí jẹ kéèké jíjẹ gan kì í ṣàjẹyó bíi kéèyàn mọ ilẹ̀ jẹ ni èèyàn ń gbé nǹkan rẹ ṣe ń lé ayé pé èèyàn fẹ́ gbé nǹkan kan ṣe gbàgbé ẹ̀ kò jọ rárá ọ̀ lè ṣe bọ́ọ̀tì kúrò. mo gbọ́ ẹni dà ti sọ bàtà ti bẹ̀rẹ̀ mo ti mọ̀ mọ̀ pé kò lè dà fún mi àbí Similarly, that's future. Amen. No problem. See, Baba never talk about the remedy. Mo ti sọ̀rọ̀ pa remedy. Wọ́n kàn lè sọ pé kí ni remedy máa wà. Bàbá bàbá ṣe remedy wà. Ọ̀rẹ́. Future baby. Ṣé àṣìjọ ń lọ? Àjọ lọ. Wo bó bá rí owó ke, ó lè ó tún gbà padà lọ́wọ́ ẹ̀. ah ah o tún bọ̀rọ̀ yìí. ó dẹ̀ máa tètè bínú gan mọ́ ṣe kí n sọ pé ọkọ ọkọ ọ̀rọ̀ kọ́sẹ̀ mi lẹ́kọ̀ọ́ tètè máa bọ̀ ẹ̀jẹ̀ tí máa bọ̀ wọ́n ti lẹ́kọ̀ọ́ wọn. ah Fíjábí ń bọ́ lọ́dà. mo ń bá tẹ̀lé lọ ọ ṣe àgbọ̀ ọkàn a ní mi ò gan wà. kí ló dé kí ló dé je ń ati báyìí kí mi ati tó ń sọ̀rọ̀ báyìí ní ìwọ̀n tó jẹ́ pé àti kékeré lèmi àti ẹ̀ láti jọ mọ́ rẹ̀ di ọ̀sọ́kùn òun kan bàbá kan máa sọ pé òun fẹ́ wa lóòótọ́ àti gbẹ̀rù ló ti dín pé àwẹ̀ àjọ ń gbà ni gbogbo nǹkan tá a jọ ń go through a jọ ń go through together right so open yìí a jọ máa ṣe ni. i know Abiodun bọ jẹ́ kí n máa lọ mo ní trust nínú ẹ and mo dẹ̀ ní belief nínú ẹ pé tí gbogbo nǹkan bá ti dà ó máa pè mí wá fún mi náà níbi ètò ẹ̀jú díẹ̀ lọ but now please let me go. no no no no mi ò bá don't do this to yourself ẹ ó máa dáa ìwọ náà máa lówó lọ́wọ́. èmi náà náà believe pé ó máa dáa ní ọ̀nà tí bá ti ń rìn káàkiri ṣùgbọ́n pàdé tèmi. jẹ́ ká face reality mi bá ká fi ti pé ó máa dára sí ẹgbẹ́ kan let's face the fact ó ní kankan tí mo ti ń rò nígbà mo fẹ́ ṣe ọmọ kan máa nídìí ìgbà I'll be needing like three to four days I mean yeah three four five days Joe. if you can give me that trust me like you always do Joe. ma lọ. if you insist ó jẹ́ ọgbẹ́ ọkàn fún Tori gan-an torí mo nífẹ̀ẹ́ fi jàbí gan-an ìrẹ́mọ́ tí wọ́n lè ṣe. nígbà tọ́rọ̀ wá rí kílẹ̀ yìí wá ṣe sí. kí ni mo fẹ́ ṣe mo padà sọ́dọ̀ bàbá mi. ẹ jọ èyí mo wá sábà ló jẹ mo fẹ́ kẹ́ ṣàánú rẹ. because at this point in time ọ̀rẹ́ kò ṣe gbogbo wa ní this faith la ní belief on pé nǹkan máa tó dáa and with the look of things i think it's gradually going north so tó bá ní nǹkan tẹ̀lé bá mi ṣe bó tẹ̀ jẹ́ pé kẹ́ ṣe oògùn owó fún wa ni kí ayé wa tẹ̀ fi lè jọ yí padà àbí kẹ́ múnú ògo tèmi kí ẹ bá mi fi ta òun lọ́rẹ kẹ́ bá mi fi blẹ́sẹ̀ mi ìfẹ́ kí ó wà ní kọ́ndíṣọ̀n tó wà yẹn mọ́ because tó bá da fóun tó da fẹ́mi ìyẹn wọn ni àjọjẹ́ fi ń dùn ẹjọ́ torí ọlọ́run. wọ́n ní ọlọ́gbọ́n níṣòro ọlọ́gbọ́n ọlọ́mọràn níṣòro ọlọ́mọ àwa ara wa níṣòro ara wa adébáfún pàdé rẹ̀ eléyìí tí ó ṣòro ẹ̀kùn mímú ó ṣe dáadáa ó ṣe dáadáa eh, ilé ìtàn wa jẹ́ kókó ń bẹ̀ ni pé ọ̀lọ́ rẹ̀ pé ọ̀rẹ́ ẹ̀ wá pé wá ó lọ́rọ̀ kan tó tó ṣe kókó tí mo fẹ́ bá sọ. ìyẹn ló kéré jù máa máa lọ pé wá máa lọ sílẹ̀ máa lọ pé wá. ọkùnrin lára ọ̀gá rẹ̀. Àbújá kí ló ṣe pọ̀ fún yìí náà kí ló ṣe náà kí ló ṣe náà kí ló ṣe náà ọdún náà sẹ́ńtì. kí ló wá ṣe lé kí ló jọ́tọ̀ lọ kí ló ní tòun lé kí what what another attempt right another step láti commit suicide. kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló tó disturb me. kí ló tó disturb life mi. kí ló ti disturb life ẹ kí ló ṣe náà. do not tell me kí ló ṣe mí i have to go let me go. Ah. where do you want to go to. You're going nowhere bro You're going nowhere. Why you always making yourself the spanner in my will of will of what? No no no say no no say will of your progress. Of my dear wife. Fijabi, I said you were a coward. I pointed to you, you are a coward. So, Ikuloku, that is the only thing you can do to yourself. So, about Ivano Shirosi, the next thing you can do is to kill yourself, right? That's One, two, three, four. How many times have you done this? Come on, guys. So you want to leave me, right? I have to go because I don't have any life. I don't have money. I don't have future. I have to leave. Says who? Baba told us. Do you remember that Baba told us that I don't have any Fuck life? Fuck that Baba, bro. Fuck him! He can't decide your life! You only can't decide your whole life! Guy, I have to go. Please, let Only me go. Back. See, let me tell you, bro. Huh? Iku, go. The solution to the problem at hand now. I am telling you this. So you want to leave me in this, right? You want to leave me in this present world? Shema, did you promise Arawa? I have promised Arawa. You want me to come back on a day and not going to jail like you And if I am successful, ain't you successful? Come on, guys, guys. Are you jealous of me? Is that what you're telling me? let me leave. I have to leave. I have to leave. Let me leave. Let me go. Let me go. Oh, fine then watch me die. Ìkà I swear to God, ìkà ni ẹ́. Ìkà ni ẹ́ and I put it to you right now. I am going to die and you're going to watch me die. Ngbà ọ̀fẹ́ para rẹ̀, ọ̀ wulẹ̀ kú dànù, bọ́ọ̀ bá tún kú tán, ọ̀ tún jẹ̀bi lọ́dọ̀ Olódùmarè, Ifá ní kókó òjò ọ̀bẹ̀rù adábẹ́jọ́ ń bẹ lọ́rùn tí sọmọ àwí sọ fún ọwọ́ àrò ẹsẹ̀ àrò gbogbo wọn gbélé ayé ṣe ẹjọ́ ń bẹ lọ́rùn ọmọ àwí sọ fún. ọjọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ tó lódùmarè ọba fi ṣe gàrí tíra fún ẹ. láì jẹ́ bẹ́ẹ̀ a ó para rẹ lásán tó sì kú dànù tí èdè kẹ́nìkankan. mo sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́gbọ̀n mi tọ́wọ́ pé ayé sùn mi mo ṣe fẹ́ pa ọ́ lọ́gbọ̀n. ayé sùn ọ torí pé ayé sùn ọ lọ́jọ́ fẹ́ para rẹ. Ah! dákun mo fẹ́ béèrè béèrè ìyá wa lè kú fún ọ̀rẹ́ rẹ tí ń ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn rẹ kiri. Abíọ́dún sá Abíọ́dún kò kì í ṣe ọ̀rẹ́ mi ọmọ ìyá mi làbíọ́dún because ó nìkan lẹ́jẹ̀ tí mo ní láti bàtà tí wà ń kékeré àtijọ́ àti mu kò kì í ṣe yẹn ó wà lédè wípé tí mi bá ti yù Abíọ́dún jẹ àkókò mẹ́kì kọ́kọ́ yí oná kò tó lè jẹ kódà inú aṣọ tàbí ọdún báwọ̀ ló ti ń fún mi wọ́n gbà náà kò wá sí nǹkan náà tí o lè sọ pé kémi àtàbí ọdún bí a kí nǹkan wọn bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí wọ́n á ní mi lè dúró kò sí everything dáyé tó bá rí láti ṣe náà ló wá pè mí sí kò sí ọ̀nà tí mi fi lè kú fún lórílẹ̀ ayé. ibi tọrọ wa dé yìí wo onídìí mo fi ń béèrè wu àwọn béèrè tí mo ń béèrè lọ́wọ́ rẹ yìí o ó ní ìdí nítorí ohun tí lọ́ọ̀tì mi fẹ́ ṣe fún yín èdìdì ni. ẹ lówó lóòótọ́ ẹ lówó bẹ́ẹ̀ àmọ́ ẹ gbọ́dọ̀ dára yín tó bá dọjọ́ wájú. ẹ gbọ́dọ̀ dára yín torí tẹ́ ẹ bá dára yín a a ẹ wo ẹ tálákà tí ó ju tèkúté ṣọ́ọ̀ṣì lọ sọ́ọ̀mù tí wọn kéèyàn padà sẹ́sẹ̀ fẹ́ rẹ̀ ó gbé ẹsẹ̀ àárọ̀ náà. ẹ sọ àkókò iṣẹ́ nínú ayé táwọn a lè dára wa. kí ẹ dára yín ẹ káàrìrà kọkùn akọkùn ni àmọ́ ilé ìgbésẹ̀ tá a kọ́kọ́ gbé ni pé ẹ̀yin méjèèjì ẹ lọ rè fẹ́yàwó bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ ẹni tẹ́ ẹ bá ti wá fẹ́yàwó tán kẹ́ ẹ padà wáyé kẹ́ ẹ wá bá mi kò sẹ́ bẹ̀rẹ̀ nù àmọ́ kó tó wá di pẹ́ lọ ń fún yín nìkan kan tẹ́ ẹ lè rówó ṣe gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe náà ni ojúmọ́ kì mọ́ tí gbogbo ẹ̀ ṣe má rèé ṣe ẹ rèé ṣe ẹ rò owó tẹ́ náà tẹ́lẹ̀ ó ti tẹ́lẹ̀. ọṣẹ tí bàbá iṣẹ́ àfún wa lọ́jọ́ náà òun ló sọ wá dolówó ó sọ wá dọlọ́lá ó sọ wá dọlọ́rọ̀ ó sọ wá dẹni tó ń fàyà sílé la fi fẹ́ yín kẹ́yìn méjèèjì kẹ́ tó dáyà wa kẹ́ tó bímọ fún wa tẹ́ ń ṣàbíyamọ. <laughs> ó ń ṣàlàfi ní gbogbo ọ̀rọ̀ ta ní ta fi wá ń jẹ́ èèyàn tán fi ń pè wá ní olówó di bá ṣe ń sọ yìí. ẹ dúró ṣé nígbà tí gbogbo nǹkan ìwà tó wá dé bẹ́ẹ̀ ṣe sọ yìí tẹ̀dẹ̀ fẹ́ àwa méjèèjì níyàwó tán ṣé ẹ wá padà sọ́dọ̀ bàbá yẹn. àpadà hmm. o àkókò padà lọ́ba. Ah, ah. oyún yín wọ́n ti gúrégé o. Uh, All thanks to you, Mama. Uh, oh, I'm sorry. Oh. <laughs> Hello? How are you? No, no, no. Oh, wà ní àlùbáríkà. Ah, ibi tọ́lọ̀ ti day the one ìwọ náà to try láti súnmọ́ wa. <laughs> Fún mi ní ten minutes. I mean, ìṣẹ́jú mẹ́wàá, I'll call you back. I I'm sorry, man. Eh? Oh. All right, all right. Um, Bàbá. Oh, that. Because in this life, ẹn tí you know, sínú ayé, I mean, nínú wọ́ọ̀dù yìí, till ó dẹ̀ ń rìn, kò dẹ̀ lówó. Kò rí ayé wá balẹ̀. Um, let me tell you one thing. You see, ní inú ayé tá a wà ẹlòmíì wà ń kò lówó hmm. ṣé ẹni tí ò lówó yẹn i'm telling you kò rí ayé wa ayé ó ṣì ló wa hmm. ó kàn máa jẹ̀yàkú ni <laughs> get. bẹ́ẹ̀ hmm. bàbá ẹ̀yin àgbà náà lè máa sọ pé ká kí àwọn ará wájú ṣe àwọn olóyìnbó dẹ̀ máa sọ pé a man who is down needs fear no fall. dé tálíkà kò sí nǹkan tó fẹ́ bẹ̀rù àpadà sábúrú olówó ni ká má rí mm. mo ti ní rí mi ò ní mú kọ́lọ̀ máa fi sọ̀rọ̀ wá àwọn tó wá ti wá wà nípò yìí lọ́jọ́ ẹ̀yìn kí ọlọ́wọ́n bá kó bá wọn dá sí ọ̀rọ̀ wọn mm. bàbá a fẹ́ padà síbi tá a ti ń bọ̀ mm. it's good place. ẹ ní padà sẹ́yìn. àmín. ẹ yóò nígbà tẹ ẹ bá sà bólóògùn ṣe ní kẹ ẹ wo ẹ ti rówó o èso térétéré báyìí lè ń rí hmm. ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ lówó ni ẹ sì lówó dandan so mọ́ nígbà tẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ ṣe ẹ ti lọ rè fẹ́yàwó nígbà tẹ́ ẹ ti fẹ́yàwó ibẹ̀ la fẹ́ so igi ọlá yín mọ́ yóò sì so èso rere yóò mì dùgbẹ̀dùgbẹ̀ yóò kà yóò ṣe káfíń yìí jẹ hmm. ẹ là. àmì àwọn ọba ẹni pé ibi tẹ so ọlá wa pọ̀ mọ́ kò bàbá bàbá you have to go uh, uh, oh, báwo ṣe lè sọ dẹnu ayé yín ẹ lọ straight you know because uh, kò sí time tó pọ̀. ọ̀dà tí ara àwọn ìyàwó tẹ ẹ fẹ́ òun a sì dúpẹ́ lọ́wọ́ olódùmarè fún ipò tí wọ́n wà péré ṣe bọ́ lára yìí tí èmi gé lára bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ lọ́jọ́ kúnlẹ̀ o wọ́n bí wẹ́rẹ́. for real ẹ that is why tí mo ṣe sọ wípé um, a lè jẹ́ ká bímọ sílùú because I don't like this country eh, so kọ́ lọ bímọ sọ. fìjàbí ti sọ bẹ́ẹ̀ náà èmi ti ní pé facility wo la ní nílùú ilé fún bímọ sí ibà ìbọn òun ní òun fẹ́ káwọn ọmọ wa jẹ́ citizen ilé tó kàn lọ bí wọn sókè òkun why not. Mm. olówó ṣeun gbogbo tán ìyá máa jẹ ọmọ tálákà. Mm. ẹ gbọ́ ìkan bí akọni wọn ìkejì ó sì bí àbò lẹ́yìn tó já sọ́kùnrin àtòbìn bàbá ti wá rí bẹ́ẹ̀ bí elétò ṣe tòó ó di dandan káwọn ọmọ yìí fẹ́ra wọn o hmm. ó ti dandan kán fẹ́ra wọn o nítorí oríta abẹ ń gangan ibẹ̀ ló ta kókó sí ibẹ̀ la sọ ọlá yín pọ̀ mọ́ ibẹ̀ ní kádàrá yín rò pọ̀ ibẹ̀ la lọ́lù sí kíkún lọ́nù wọ́n bá ti fẹ́ra wọn. um popsi that's not the problem you see um ṣé ẹjẹ kan wà mí yé yín you know ẹ get ká wá sọ wípé i am putting it to you now èmi fìjàbí <laughs> owó àti ní owó fìjàbí fìjàbí owó <laughs> káwá sọ wípé àwọn ọmọ méjèèjì yẹn àmọ́ wá kọ̀ wọ́n wá fẹ́ra. ẹ mọ̀ pé modern world la wà yín sìn àwọn ọmọ yẹn wọ́n lè decide pé I found my love in someone else and all that but then. ẹ jọ kí ló lè ṣẹlẹ̀. Ah, kò lè nǹkan kékeré ni ẹni tí agbàlùbáríkà rẹ̀ tá a fi kún tiẹ̀ ó ní ó jìyà bẹ̀lú bẹ́ẹ̀ ni nítorí wípé àlùbákà tiẹ̀ ti yòrò kan yọ yòrò kan yọ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò èèyàn bá dáná pépà sórí àpáta tó gbogbo rẹ̀ fún ọlọ́run. but then there is nothing to worry about about. ẹ mọ̀ pé a ní láti máa ṣàlàyé fún yín olùfẹ́ tí àwọn our ní sí àwọn òun lóyìnbó ní once we get to the bridge we will cross it ẹ máa wọ since thirty months it's not going to be a problem we handle it. àdúpẹ́ bójú bá wá yẹjú kóòlù máa yẹ wọn adé afúnṣe gidi ìgbé ó bọ ọkàn fọkẹrẹ ifá máa jẹ́ ṣéhùn lé àwo sí gidi ìgbì ifá ò ní jẹ́ ṣéhùn lé àwo sí gidi ìgbì. máa kírẹ́dì máa kírẹ́dì àkáǹtì yìí ó ti yẹ yé ìyẹn máa wọlé máa tún fún yín ní nǹkan sí i. àjòwò sínú àjòwò sínú kólómì kan. kárí <laughs> kárí mo dárùn mo gbé yé ìwọ ọmọkùnrin ìkà ni ọ ẹni bí ni ọ ìmú mà níkà o ìmú mà níkà o kó jẹ́ ká gbóòórùn àìṣe bí àṣẹ ni bí ni mò ń bá gbénú ilé ó dẹ̀ ṣe nǹkan tó tó yìí ó dẹ̀ fi nǹkan tó tó yìí ó fi pamọ́ fún mi ó dẹ̀ sọ fún mi ìwọ ọmọkùnrin ah mo gbé o ti bà ayé mi àtọmọ mi jẹ́ o ti kọ́ bá gbèsè ayé mi o dẹ̀ bẹ́ẹ̀ sùn mọ́ bẹ́ẹ̀ jí láti wà tọ́lé olórí burúkú tẹ́jọ́ ní ah ìyẹn wá takú ọlọ́wọ́ wọn ò ní fẹ́ ọmọ mi wá fẹ́ra wọn wá fẹ́ra wọn tí mímí kò ní mì ìyẹn lèmi èmi ò mọ̀ ọ́ tẹ́mi bá mọ̀ pé bọ́rọ̀ ṣe rí ni màá wá kọ́wọ́ bọ́tọ̀ màá máa wò màá dákẹ́ bí olúndùn màá máa ṣe spẹ̀sipẹ̀ màá máa ṣe dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ pé kọ́lẹ̀ má bàjẹ́ ó ti da a máa jọ ṣàná ìdọ́jọ́ owó ni lágbára ọlọ́run ẹ ẹ afẹ́ra wọn ó dà nígbà tọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ bàbá tó ṣe nǹkan fún yín kọ́. bàbá ti kú ti pẹ́. bàbá tó ti kú. Ah, ayé ìfìjàbí ti bàjẹ́ wọ́n bá bẹ́ orí ìfìjàbí yẹn wọ́n á bẹ́ sógun ni fún tó ṣe yìí ó wá ṣe tó níwọ̀n nífẹ̀ẹ́ ra wọ́n á máa fọ ọ̀dẹ̀ yìí láti fẹ́ dàpọ̀ àgbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n ti jẹ́ pé ó tọ̀ lé irọ́ ló pa irọ́ ńlá. Hmm. ìjàbí fẹ́ kọ́ mi lóró pàdé ṣòro. àfi kò ṣe ṣòro. àǹtó ẹ wo kò sí kankan tó máa ṣẹlẹ̀ láti dọ́ta láyé ti dáyé lèèyàn ti ń ṣoore fúnra ẹni àbí èèwọ̀ ni kéèyàn fún ní ewúrẹ́ sìn kó wá sí kò jìdí ọmọ lọ́wọ́ ẹni. Hmm. èmi náà mọ̀ pé kò sí ní tó máa ṣẹlẹ̀ àmọ́ mo ní láti ṣe àwọn àlàyé fún ẹ kó má máa lọ bẹ̀yìn gbọ́ kó má jọ ẹ lójú ni mo ṣe ṣàlàyé kò sí ní tó máa ṣẹlẹ̀ ó kàn jẹ́ pé mo ní láti wá nǹkan ṣe sí i mo ní láti wá nǹkan kan ṣe sí i. ẹ jọ kí lè méjì. Hmm. Hello sir. Bàbá ẹ ká ẹ ká Mo ń bọ̀ láti ibìkan mo wá fẹ́ yà lọ́dọ̀ yín. Ẹ bẹ́ẹ̀ ni ṣe rí nítàn ìyá kan ta lé mi wọ́n rò pé ah, a kì í lọ́mọ ní mọ̀sàkámù kíkan tí bá dọ́dọ̀ yín ẹ bá mi fọn ìyá yẹn dá. afẹ́ni ah, ìyá ni fúnra wọn pẹ́yìn lẹ́nu bá mi ṣe tí àyẹn ò ní tí ò ní jẹ mí gbé ẹ wà lé òkè ilé lẹ wà lórí mi náà ti wà lọ́nà kí gbogbo máa bọ̀ lọ́dọ̀ yín straight ẹ ṣe àbá òní tán lórílẹ̀ dàbí ṣe ṣe gọ́sà ìyá ni àfi náà mọ̀ mọ̀ pé àmì ìwọ́dọ̀ nírú yín sẹ́ẹ̀ kí yà máa jẹ mí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe ẹ mo dọ́dọ̀ yín tán báyìí. Yes sir. nínú wọn nínú àìná wọn nínú sàkámọ́ kí wọn ọ̀dọ̀ ìfi gbọ́dọ̀ ní kí àjẹ́ ah, ìyá mi kí n sì máa tayọ́ sí ẹ̀ níta. Edidi, edidi, edidi, ṣe fún mi ọmọ Fìjàbí èmi Abíọ́dún ló ń perí ẹ lónìí mi ò perí ẹ kúkú mi ò perí ẹ fáwọn àmọ́ gbogbo ètí bá ti wí lónìí ó mà di àṣẹ ìfẹ́ ọmọ mi Prince látòní lọ ọkùnrin kò máa wà tó o bá ń jí tó o bá ń sùn tó o bá ń jẹ tó o bá ń mi bó o ṣe ń mí ìfẹ́ ọmọ èmi Abíọ́dún tórúkọ ẹ̀ jẹ́ Prince ni kó máa wà lọ́kàn ẹ̀ gbogbo ohun tó bá ti sọ fún ẹ ni kó máa gbà gbogbo bó bá ṣe ní kẹ́ ẹ ṣègbè sí ayé yín gbogbo ẹni kó máa gbà sí lẹ́nu òun gbọ́dọ̀ yí ohun ẹ̀ padà etí mo wí lọ́sàn-án yìí ó di àṣẹ àwọn ọlọ́tí rọ̀ bá. ṣìmọ́lá ìràwé yìí dájọ́ kó sùn sọ́nà ojú kìí pẹ́ dùn kó fi kúnlẹ̀ ojú ò lè ní títí ká fèrò mọ́lẹ̀ ojú ló ń kó onírú ológìrì òkúkú ní sùn sọ́jà. So kò ní burú títí fàdìyẹ kò yẹ dúdú ohun tí yóò tún aṣẹ fún mi. ẹ kúlé o ṣe fún mi. olúwa lókè. kí ló dé tó máa ń ṣe báyìí náà ṣé bá a ti ní kó tètè páàkì ẹrù ẹ ẹ lọ pé wá ọjà rí obìnrin ṣe máa ń ṣe nìyẹn. ṣe fún mi. torí ẹ̀ la ṣe sáré fóònù ẹ pé kò máa páàkì ẹrù ẹ lẹ́ka lè tètè máa lọ. Ah. Fíjábí. Yes. Wàhálà ti wà. Wàhálà ti wà. Ọlọ́run ní jẹ́ kí wàhálà wà. Ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí. Ẹ wo, ẹ wo wa. Ẹ tẹ́kẹ̀ yín sí òjàre kí ni tó ń ṣẹlẹ̀. Ẹ gbà, Ká ní lẹ́tà. Ṣé fún mi náà ló kọ lẹ́tà sílẹ̀ fún wa? Ẹ kẹ̀kẹ́ àǹtí mo kọ́kọ́ rí ń bẹ̀ yẹn bà mí Ó bà mí lẹ́rù. lọ́wọ́ tá ò lè fi jólẹ̀ ayọ̀ ayọ̀jú làkèrè fi iṣẹ́ nìtàn a kì í pe ní lákọ ẹran káṣorí bòbò à ń sunkún àwìgbò àwìgbò sunkún ara rẹ̀. ò ní pa ẹ mọ́ àjẹkúrò ní pa àfẹ́ àjẹmójúkúrò àpamálàlú àjẹwẹ̀yìn lọ́pẹ́ lẹ́dẹ̀ ìjọsí àjòkó a ò dìde àsọ̀rọ̀ a ò fèsì ká sinmi títí ká má padà sílé ẹni àìsùn wọn nígbẹ̀yìn rẹ̀ kángun kángun kángun kángun ó sì máa kángun síbi kan lọ́jọ́ kan. Ah, Ah, eh, eh. Oh.